بسم الله الرحمن الرحيم اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور العلم وافتح علينا معرفة العلم وحسن أخلاقنا بالحلم وسهل لنا من أبواب فضلك وانشر علينا من خزائن رحمتك يا أرحم الراحمين اللهم إنا استودعناك ما علمتنا فاردده إلينا عند احتياجنا إليه ولا تنسناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبي وفصاحة إفض المرسلين وسرعة إلهام الملائكة المقربين وقل رب زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشلد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا تاج الأدب مرشدا من الضلال موقدا حسبي الله مفسرا قرآننا آل ماجدا ولا يزال بالغا كلام الله لحامدا كل الأنام كافة سبلا سلامي سرمدا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا يوما يقود قومه بغير تعبي والعناء بالوعد صار هاديا ومهديا إلى الهدى ولا يزال كاملا مجدا ومجدا ولن يسر ناكسا بقدرة الله لمجد الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا طول الدوام والبقاء لشيخنا تاج الهدى دام حيا في الدنيا ولن يصير مقيدا أطال الله بقاءه ما دام كان على الثرى ربي الله نعم له على طريقي يحمد الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا يا ربي فاحفظ تاجنا من البلد الآلاء والردى فأفض عليه رحمة منك فكه من الصدى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على اشرف المرسلين وعلى اله وصحابه اجمعين وبنستعين نستعين اهدنا صراط المستقيم آمين اهدنا صراط المستقيم آمين اهدنا صراط المستقيم آمين أدا فلوم. الحمد لله أدا فلوم. الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين آه ní wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ díẹ̀díẹ̀ rọmdánà yìí tún ń tẹ̀síwájú báyìí ọmọ yìí ò gbọ́ kíríbírí sí sọ̀rọ̀ ni asaka bí ò sí bẹ̀ni bílẹ̀ bá sún lónìí bílẹ̀ rọmdánà ọ̀dà méje ọlọ́run jẹ́ kí a gúnlẹ̀ rẹ̀ láyọ̀ àmín yóò di méje lálẹ́ òní ìsìn ní òkun méje kọ́lọ̀ ń sọ àdìgbà náà àmín kó jẹ́ àdìgbà náà lọ àmín kó mọ́ sọdún ìlàsìmọ̀ fún wa àmín ń fi òkè ń fi ìsàlẹ̀ à ń bọ́ ń bẹ̀ lọ náà nù nígbà ọba yá nìsín pẹ̀lú àna ọlọ́run lábàtúmọ̀ sọ̀rọ̀ ní dùnú oúnjẹ wà owó wà kọlọ̀ wá náà tún wà amina ǹjẹ́ sí ọwà lọ́hàkúwàr èwo ni ọba yóò lè ṣe kò sì sí tí ò lè sọ nǹkan kan dà ó kú sọ́nú ọ̀rọ̀ rẹ̀ yìí pé wà á sá àǹtẹ́kìrà ó ṣe fọwọ́ àkọ́ ẹ̀rù lẹ́kùn وساء أن تهبوا سيافا والسار لكم والله يعلم وأنتم لا تعلمون إن كمن بتارك لا بروني oore sì ni fún yín ẹ sì rò pé nǹkan mi ìjọ oore làbúrú ni òun ọlọ́run ló mọ̀ ẹ̀yin ò mọ̀ ara ẹ̀ lọ́rọ̀ epo ń gbé epo dé nàìjíríà oore la ẹ̀wọ̀n tó padà wàá dà rírí epo nàìjíríà ó ń dóore fáwọn kan lágbàáyé kò dóore fún nàìjíríà ó lè pọ̀ wàhálà wa dé ọwọ́ sọ̀jọba dọ̀lẹ́ ọ̀sára àlú dọ̀lẹ́ àwa bá nàìjíríà wa bára rẹ̀ ní oríta kò yá wọn mọ́. Allah lẹ́jẹ̀ gbowó mi. wọ́n jẹ́ owó oṣù wọ́n ní òṣùwọ̀n táwọn ó gbà san bẹ́ẹ̀ lè kò náà gbẹ́kẹ̀lé gbẹ́kẹ̀lé gbẹ́kẹ̀lé ló ń bá fẹ̀yìn lílẹ̀ lẹ́ẹ̀kan náà ìjọ a sì répo à ń fò òkè ẹ wá wo bí wọ́n ti sọ̀rọ̀ epo dà hmm. tí àwọn èèyàn péréte tí wọ́n wá kó gbogbo dúkìá nàìjíríà sọ́wọ́ bàbá àdóni tí gbogbo ẹ̀ bá ti báyìí tá pé kọ̀ dáa ìbọ́lọ́run lè sọ́ di ń tó dáa padà táwa ti bẹ̀ bọ́nú wàhálà tí kálukú lè rìn falala falala tí ò ní sólè mọ́ ibi tó dólè tó jẹ́ kí olè ó di olè ó ní kọ́mpìnì àwọn olè ti ní kọ́mpìnì àwọn olè wọ́n ti di kọ́mpìnì wọ́n ti ń digun jalè wọ́n sì lọ lẹ́nu alẹ́ sàárọ̀ ilẹ̀ mọ́ báyìí àìmọye millions of naira ti délẹ̀ lẹ́rọ̀ wọ́n ma ná yàwùyàwù owó olówó ń bọ̀ ya ó pò lẹ́nu àárọ̀ sàárọ̀ ó dojú mọ́mọ́ wọ́n kọ́ ń lọ ọjà wọ́n lọ gbó lọ́wọ́ àwọn ará ọjà ń bọ̀ ya ìyẹn ọ̀rọ̀ mọ́ ó di báńkì gbogbo bí kálukú kówó sí báńkì wọ́n fẹ́ kan lọ́bẹ̀ wọ́n á lọ rù jáde ní ìlú gidi tààrà wọ́n ó sì dé wọ́n ó sì lọ kò ní sí nǹkan tí ó ṣẹlẹ̀ hmm. àwọn kan tí a ti dọ̀lẹ́ tí a dẹ̀ rí tẹ́gbẹ́ wọn ń kó lókè táwọn ọ̀dẹ̀ ráyè dókè àwọn yìí náà ni wọ́n rò bíbí bí pé ẹ lọ rà bàjọ́ wọ́n dẹ̀ fọwọ́sowọ́ wọ́n lọ pàdé owó aráàlú báńkì èkó yìí náà ni. ẹ wá wò ní ìsìn yìí tí gbogbo ẹ wá fẹ̀yìn lélẹ̀ yìí àwa ń gbọ́n bọ̀ àwa ń gbọ́n àìsàn wa ń tají bọ̀ Allahu akbar bá jẹ ráìsì ẹ̀yìn odi ní wọ́n fẹ́ máa lọ tún kó gàrí wáyé ẹ̀yìn odi gàrí àtẹ̀lúwọ́ fún ewu tẹ̀ ìlà ìkó wá ṣé ìtẹ́ bá ń kó wá láti ilẹ̀ haúsá wá bá wa ilẹ̀ yorùbá ń bí ṣé ìrìn náà gan ẹwà òkè ọya ni iṣu ńláńlá òkè ọya ni kálukú ọ̀dàkọ mọ́ ẹran òkè ọya ni tomato òkè ọya ni àlùbọ́sà òkè ọya ni ẹ̀sán ata òkè ọya ni ẹ̀wọ̀n mi kú bá wa dé àmì ẹran sì mọ́ àmọ́ kó dá mọ́ wẹ́dá ọ̀tá mọ́ kápẹ́ńtà ish tani ọkọ̀ mọ́ tani ọkọ̀ bẹ́ẹ̀ kápẹ́ńtà ẹ̀rù bí abára wa ọlọ́run tó ká ikú lẹ̀ hàn ọ̀fẹ́ fi sóore fún wa ní jẹ̀mọ́ pé tí agbẹ́jú bá lórí ilẹ̀ Yorùbá ni pé iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa ẹni kò sí iṣẹ́ a máa jalè ìwé kíkọ́ láìsáìsí ọkọ́ àti àdá kì í pé o kò ì pé o sọ wá pé nísì ee pé o kò pé ara ń bẹ̀ sọ kọ́nù tẹ sàdánù só pé báyìí ibi ń pa wọ́n oko tí ìṣeṣẹ́ bú okù pé nínú iṣẹ́ nínú iṣẹ́ tí òṣìṣẹ́ rẹ̀ tó yẹ pé òun àtọlọ́hun ní bá dìl tó tó iṣẹ́ àgbẹ̀ òsì tẹ pé òṣìṣẹ́ yìí àtọlọ́hun direct ni iṣẹ́ tó yẹ pé ó tètè gbé àkíyèsí ọmọnìyàn sí pé ọ̀bẹ̀rù ọlọ́run tó gan mọ́ iṣẹ́ àgbẹ̀ ni pé iṣẹ́ kan o ó tètè jẹ́ kí olówó rẹ̀ ó tají pé a ah, nǹkan ti ń yíwọ́ o kí ló ń ṣẹlẹ̀ bísẹ́ mi bá ń bẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí téèyàn tètè máa ń kíyèsí jù níṣẹ́ àgbẹ̀ àtọ́lọ́ àgbẹ̀ àtọ́lọ́ nìkan ṣẹ́pọ̀ nbẹ́ yìí máa pè bá bẹ́ẹ̀ bá kí n kábọ̀ lẹ̀ tán bó wọ́n máa wò sánmọ̀nì bójú bá kọ̀ tí ọ̀ lásìkò àwọn àgbẹ̀ ó kíyèsí ara pé kí ni ń ṣẹlẹ̀ ebi ntí ọ̀jẹ̀sẹ̀ ò ní ojútùmọ̀ tẹ́sẹ̀ ò láàlàmá ebi ṣe òkúta àṣemọ́ni ní ẹ̀sẹ̀ òfin lálàmọ́ nílẹ̀ Yorùbá ibẹ̀ láti gbin kòkó láti gbin obì tí wọ́n fi sọlá gbogbo nǹkan berebere tẹ́ bá ń lẹ̀ yìí kòkó wọn ṣe kòkó wọn kòkó wọn ikọ̀ NTA kòkó wọn ikọ̀ uchage kòkó wọn ikọ̀ University of Ibadan kòkó wọn ikọ̀ Liberty kòkó wọn ikọ̀ ẹ wá wo ẹ wá béèrè nísìn lẹ́yìn tẹ́pó dé kí náà fi kó ṣe àfi tí wọ́n fi kó bàjẹ́ ǹjẹ́ ìgbà pé kò pé wa nìyẹn. ọlọ́ndẹ̀ ti sọ ayédèrò látọwọ́ òyìnbó ó kó o sí òsìkò ṣe àrògbó mọ́ bíi tìjọ́ òun téèyàn orokoroko tí ó gbòkú bẹ́yẹn mọ́ ntẹ́ fìró ti wà tẹ́ bá ti fẹ́ kọ́ sí gbogbo ọmọ wọn tí wọ́n lọ kàwé tí wọ́n ka Greek tí wọ́n ka Greek kí wọ́n bọ́ sínú gbóòtà sí nílẹ̀ ta ah Allah kọ̀kẹ́bẹ̀ ọlọ́run tún sayédèrò débi pé bí nǹkan ó ṣe tún máa dàgbà látọwọ́ ọmọ anabi Adama ní yíyá ó tó kọ́ wa ti sajílẹ̀. Hmm gbogbo baba arówó ọ̀nà gbogbo owó ipò náà àwa ń rú dànù ní òkè là ń rú lọ gbogbo nǹkan làwa lè ṣe kíní igi ìtayín igi ìtayín wọ́n import ẹ̀ igi ìtayín ìsáná blade nàìjíríà ṣe gangan nàìjíríà wa pọ̀ débi pé tẹ́lẹ̀ pé made in nàìjíríà kárìkò ní yà síbẹ̀ wọ́n ra o wọ́n ní kò ní dáa wọ́n ní ṣe dáa. kìí ń kó. Hmm. bàbá padà di sí àgbẹ̀ ta moko dá nírọ̀rùn a máa rí halali jẹ nǹkan tí àgbẹ̀ bá ṣe lóko èmi gbájú sóko mo gbájú sóko gbogbo nǹkan ní wọ́n máa kún lórí ni pé ayé ń bẹ lóko bí ayé àjẹrọ̀rùn wọn mú su lóko mú ẹ̀fọ́ lóko mú epo lóko wọn sì mata lóko hmm. wọn sì gbé kaná ata tí ò gbúrò ariwo ọjà fresh one ẹ̀fọ́ tí ò gbariwo ọjà ewédú tí ò gbariwo ọjà ìgbà tí a dàgbà tá a tí a ń jẹ gbogbo ẹ̀ mọ́ra wọn láàmọ́ tẹ́sítì ewédú gidi mọ́ ewédú ní tẹ́sítì gidi. Hmm ọ̀dẹ̀ sí ni bí a ń la aago kí títì fi ẹ pa ẹ lọ dáko ààrẹ ayé òní gbọ́ àfin tí ó dé tó dé ìtìkàdùkú wa mọ̀ pé kakọ bí a ṣe é sin ẹran ní a ti wá dá lẹ́kọ̀ọ́ látòní ní a ti ń dá jama lẹ́kọ̀ọ́ látàárọ̀ bá a ṣe lè sin ẹran máa sọ kankan fáwọn èèyàn nípa ẹran sísìn tẹ bá rí àwọn ẹ̀yà tí ń sinran àwọn ẹ̀yà tí bá máa ń sinran nínú ọmọ wọn lólórí tí máa dìde nínú ọ̀ràn wọn ní gíga tí wọn ń sábà jẹ́ ẹ̀rí pé àdísì Umaru radiyallahu anhu radiyallahu ta'ala anhu ńgbà anábì fẹ́ parí àdísì yẹn nígbà tí ń bi anabi léèrè ọrọ ipe kó fún lápẹẹrẹ òpin ayé níbi táyé ó parí sí ní orí láyé ó parí sí anabi sọ yìí pé kọ̀dá kọ̀kọ̀ lámọ̀lẹ́ bá wọn o ṣùgbọ́n èèyàn máa gbọ́rọ̀ anabi yìí náà ni o anabi kì í sọ̀rọ̀ wẹ́rẹ́ bẹ́ẹ̀ náà lọ́lọ́run náà lọ́run yìí sọ̀rọ̀ wẹ́rẹ́ wẹ́ kọ́ máa sọ̀rọ̀ wẹ́rẹ́ rẹ́rẹ́ àà yóò sọ kọ̀ọ̀kan lẹ́mọ̀ wá tú tú tú tú tú tú ntí ó sọ ọ́ lẹ̀ láti tú àlè tó táyé tán bẹ́ẹ̀. sallallahu alaihi wa sallam bẹ̀rẹ̀ pé kó ní apẹ́ kí nígbà tá yọ parí ànábì ní òun lè sọ bàtà yọ parí apẹ́rẹ ló lè sọ tó bá lè gbẹ̀yìn ayé àwọn tí ó máa darí ayé àwọn ọ̀ràn tí ń sinran ni àwọn ọ̀ràn tí máa ń sin ẹran. téèyàn bá ń sin ẹran àwọn ikímọ̀ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ẹ̀ ti bẹ̀ mọ́ ipe àṣẹ ọlọ́run bí iṣẹ́ oko náà ni sẹ́mọ̀ pé ẹran tí a ń sìn tó gùn a lè sọ tí ó fi bí bákọ ni bábo ni bí méjì ni bí mẹ́ta ni a tọ́lọ̀ máa fẹ́ kẹ́ àgbẹ̀ ẹlẹ́ran tí bá ń páyà ọlọ́run tí ò ṣe sìnà torí sìnà ni máa ba ni máa kó àgbàríkà lọ lára nǹkan kò sí tó lé kòkó lọ lọ́dọ̀ wájú sìnà lọ àwọn èèyàn ń ṣe sìnà wọ́n gbin kòkó torí pé kòkó jẹ́ nǹkan òwò tó yẹ pé ó lè sọ èèyàn di olówó láíláí lọ́dún ni yóò so so so wọ́n ká ká ká ká igi ọ̀dẹ̀ pò ń bẹ̀ owó tí bàbá yẹn rọ lé kò lè ná dé láàjì tí ó tún fi dìgbà tí ó tún so mi tó bá fẹ́ kí àgbẹ̀ gbógun sí yóò dìde gbógun sí yóò dìde gbógun sọ́hùn yóò dìde iná ò sì ní jó àmọ́ ń bò di kí wọ́n máa fowó kókó ṣèṣìná ká máa fowó kòkó gbá obìnrin èpè obìnrin tẹ́lóbìnrin ra mọ́wọ́ torí pé òun ti dolówó nípa kòkó yóò yẹ̀dọ̀ gbà lọ́wọ́ adé oṣù tí ó sì kọ́ lọ pè lẹ́jọ́. lọ́ba hàn lẹ́sẹ̀. lọ́ba hàn lẹ́sẹ̀. ọlọ́run sì ní kókó ọmọ padà bọ̀ lọ́dọ̀ òun. kòkó bá ń ṣe fàájì lọ́dọ̀ ọ̀nà. ìjọsìn bẹ́ẹ̀ ń tó wọn làwọn ò ọmọ ṣé wọ́n yé gbé kòkó lágbàáyé ni tẹ bá mu bọ́ǹfìtà kílẹ̀ mu tẹ bá mu mélòó kílẹ̀ mu sẹ́yìn lẹ́sìn ń gbìn yíbọ́ sá lọ fún yín ni ẹ̀yin ẹjẹ́ kẹ́nìkan gbẹ̀rù ọlọ́run kọjá àlùsùnà kọ́lọ̀ dákò kòkó ní ìsìn ẹ̀yàrin tí à ń wí ẹgbọ̀yé asóyagídé ọmọ so kòkó tí bàbá tèmi gbìn kòkó tí wọ́n gbìn wọn ò ti dákò ń bẹ̀ mọ́ ní ìsìn yìí ọdún díẹ̀ sọ́kìn yìí nínú abẹ́ gbó lábẹ́ gbó tí tígbó tígbó tígbó tígbó ti dìrókò wọ́n jọ wọ́n jọ ń fà wọ́n jọ ń wọ̀ ni wọ́n jọ tún so kabẹ̀ àtẹ̀gbó débẹ̀ ni kòkó tí ì rí gbó kòkó tí kì í rí gbó àmọ́ bàbá tí ń jọ́sìn fọlọ́ lógbìn bàbá tí ń kírun lóko lógbìn táìlà bá tó bàbá mi ọ̀sọ̀ kọ́ lẹ̀ wọ́n kírun ni wọ́n ní mọ́sálásí ní oko wọ́n kọ́ di àbà wọ́n ṣe mọ́sálásí síbẹ̀ tàti kírun gbogbo èèyàn lọ́sẹ̀ ìbú iṣu bàbá mi pé ẹ̀fọn àlébù rẹ̀ ẹ̀fọn àlébù rẹ̀ ńgbà tẹ́ tabaru ẹyọ ọṣù kan tabaru gbàrin àbà àbárin gbàrin ìlú kálukọ́ máa pé wo ni pé oṣù lélẹ́ àbí kíni gíga wọn fi wà gbogbo ẹni ọ̀sẹ̀ léèbù ni ọ̀tá bẹ́ẹ̀ ìbẹ̀rù ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ àwọn ọ̀sán bàbá téèyàn bá mú yẹn ẹ sì bẹ́ẹ̀ mú yín ni yóò dẹ̀ so bẹ́ẹ̀ níjẹ́ ọmọ ti lọ kò so bẹ́ẹ̀ mọ́ ẹni tí ń so fún ti lọ gbogbo nta bá bẹ̀rù ọlọ́run ṣe ni ìyàtọ̀ bà bàbá bá páyà ọlọ́run tí ò tí ò náwó síbi tí ò da tí ò fi ṣe tẹ́tẹ́ tí ò fi jẹ haram a iṣẹ́ kan òkú tó ṣe àgbẹ̀ àwọn òkú gbẹ́ kan àmọ́ bíi tí wọ́n ti rí àgbélẹ̀rọ àdísí òsì kan ànábì ò jẹ́ sọ bẹ́ẹ̀ láíláí wọ́n ní wọ́n bèrè ànábì pé bóun ní ṣe oko ànábì ní àìṣe oko dà àmọ́rọ̀mọ́dọ́mọ́ òun ní dóko ẹ sọ pé lọ́lú pa ànábì yìí sọ jákujàku báwọn ànábì tiwa. ànábì yìí sọ̀sọ̀ kú sọ. ó dàbí nǹkan ọ̀dà bí ó sì sọ́kọ̀ ọ̀hún àti pé kíni ó kíni ó mú sọ kíni ọ̀dà ń bí kílọ̀ kílà ẹgbọ́ kílọ̀ kílọ̀ ga ṣe gbogbo ṣẹ́ láyé iṣẹ́ àgbẹ̀ ni ta ni ẹni tó gàgàgà tó kàwé kàwé kéwúkéwú tó kàwé débi ọmọ jẹun mọ́ ọmọ jẹun oko mọ́. láyé sáwọn ará bí. ibi ìbá ṣiṣẹ́ tó ṣe tẹ́ gbẹ́ ibi tó náà ni yorùbá ní tíbi bá yọ kúrò náà ṣèkí náà wí. ẹjọ́ gbogbo ẹni tí ò níṣẹ́ iṣẹ́ wà á ṣe ni o gbogbo ẹni tó lóhùn níṣẹ́ iṣẹ́ ti wà á ṣe ni. wọ́n ń sun kalẹ̀. ẹja abẹ lọ́hùn kọ́lọ́hùn bá àlekè ọlá kájínà sẹ́sẹ̀ kódò lè máa rọ̀ déédéé torí bí àgbẹ̀ ibi tọ́lọ́ ń gọ sí fágbẹ́nu. bẹ́ẹ̀ ti bọ̀lẹ̀ tójú ọba rọ̀kùn sagbára ìjẹ́ wọn sì tají pé nǹkan kan ń ṣẹlẹ̀ ẹ̀yẹ jẹ́ àpàdà àbí iṣẹ́ àgbẹ̀ ní ìsìn ẹsẹ̀ ni ó lọ yóò kù níwọ̀nba. kàmísà bani ka ẹ má gbọ́ ìyára ní àtìbẹ̀rẹ̀ lónìí. ní gómìnà ń ìgbà mo wá ń retí àwọn wa kan tá a fẹ́ báyẹn yóò rọ̀ tí mo ṣe tí mo fẹ́ ṣe tán tí mo fẹ́ ìlébẹ́ ni màá tàn pé kí wọ́n ti dé ní ọba tí ì dé n bá gbọ́ pé ẹnìkan ní ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn kò tètè yé mi pé kiri yóò ni àti kiri yóò ni so ó wájọ́ ga sọ́ọ̀tì kan ṣùgbọ́n ọ̀rọ̀ tó ń sọ tó jẹ́ kí n fi ilẹ̀ ni pé tí mo bá lẹ́nu ẹ̀ ni pé kò sí ní tó jẹ́ sọ́ọ̀tì ọ̀pọ̀ ju bí Nàìjíríà ṣe dàrú lọ ó ní òsì tó jẹ́ kí ẹ bá gbọ́ lónìí ọ̀rọ̀ àárọ̀ yìí ni o ó ní òsì tó jẹ́ kí sọ́ọ̀tì ó pọ̀ nàìjíríà ju bí nàìjíríà ṣe dàrú lọ pé nàìjíríà dàrú kálukú wa ń wọ́n náà jẹ́ ó làmọ́lẹ̀ ó lóun sọ fún ó lóun sọ fún àìmọye pító ìgbé kò sí tọ́sọ̀ di pító ju pé ọ̀lẹ ni ọ lọ ẹ ti ń fọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ rẹ̀ ó tó wá rìpítì ẹ̀ mọ́ pé àyàn kílẹ̀ yìí bàbá ó lóun sọ fún ọsẹ pé ọ̀lẹ nìyí ọ̀lẹ nìyí ọ̀lẹ ló sún èdè bíbá ìtọ̀. ó jẹ́wọ́. ó ní bíṣẹ́ bá wa ó lé ẹ lọ lú òyìnbó mo lẹ́ẹ̀tì rí sọ́ọ̀sì lọ́sàn jẹ́ ń ṣe ìsọjí lọ́sàn. ó ah. ní kálukú ti lọ bí iṣẹ́ rẹ̀ ó lẹ́ẹ̀ lé rérò. ọjà túká ah. ṣúgà jà nígbà tó wá sọ̀rọ̀ jìnà ló wá sọ jábí pé ọ̀gá àwọn onídàkúdà náà lò náà náà sọ jábẹ́ mo ti ẹ̀ dá òdodo ní débọ̀ yìí ó sọ tó ni ó ní irọ́ ni onírọ́ ni ń pa onírọ́ làwọn máa ń pa lórí rédíò láàárọ̀ yìí ni o ṣẹ́rí nǹkan mẹ́ẹ̀ sírọ́ọ̀sì ẹ̀ máa yẹ sọ́ọ̀tì ti mẹ́ nísì lójú kan náà mẹ́jọ ń dó tira wọn. wọ́n ti fi sọ́ọ̀bù sí báyìí. mẹ́jọ. sọ́ọ̀bù. wọ́n ti fi sọ́ọ̀bù sí. sọ́ọ̀bù ah. kò níyẹ gbogbo ilé ọ́fíìsì wọ́n máa lò ní àti monday di friday sagidi àti sunday báyìí sọ́ọ̀tì ni ìsọjí iye wá nǹkan jẹ ni kọlọ́mà ní kairọ́ lẹ̀ amina àwa mùsùlùmí ẹ jẹ́ káwa káwa gbáradì ká gbáradì ń tiwa ká mọ̀ yìí pé pẹ̀lú ògùn ọlọ́run àsìkò tí fún wa àsìkò yìí yóò dà fún wa. àmín ká máa sọ̀lẹ̀ mùsùlùmí sọ̀lẹ̀ ẹ tó bá jẹ́ pé ọlọ́run bá ní ó nílẹ̀ ẹ lọ dáko ẹ ń bá láàyè tó lè fi sinran ẹ lọ ra ẹran ẹ máa sìn ẹ kọ́ bí wọ́n ṣe é sìn tí fi pé tọ́lọ́run gbọ́ládé látara ẹran wọ́n sì bẹ́ yẹn sẹ́só ni o wọ́n sì bẹ́ sẹ́só ni o tí wọ́n máa bímọ kò ní kú kẹtó ta kan ẹ̀mí ìtútù délé ẹ̀ tó máa ẹ̀ bẹ́ẹ̀ gbọ́n tí ah, yorùbá fẹ́ràn tàn jẹ́ wọ́n ní màálù tí wọ́n ń kó wá fún wa ń à ìmọ̀lú yẹn ìmọ̀ dìde lẹ́lẹ́ ni ìmọ̀ ah, dìde ni ah, ah, àwọn fúlàní báyìí ẹgbẹ́ ọ̀gá tó kún wọ́n ni. yóò bá eh. wọ́n wọ́n forí àáká ìwọ̀n ọ̀run ni ìgbà ẹgbẹ́ màálù kan ò lè bí ẹ̀ méjì lọ́dún ẹ̀ẹ̀kan náà ni àbúrò ni a máa sọ ẹ̀ sì wọ́n ṣe eh, ajẹ́jẹ́jẹ́ kọ̀ọ̀ta àdìbáríkà ọlọ́run ní tó bá ti fi bẹ̀ tán kò ní yé tó ń sìn gan ẹ̀ẹ́ kò rí báyẹn ẹjẹ́ amójútó àwọn sẹ́wọ̀n yìí kọlọmọlù fàbẹ́rẹ́kà sí ẹ rí i pé ìsìnlá dòmìnira yìí kọ́nà sànù wa lánàá àyà táàkà táàkàkà ẹ rí i pé ọ̀rọ̀ òkú gbẹ́ni ló gbà wá lásìkò lánàá àmọ́ dandan ni ká fẹ́ lójú. nítorí pé ẹni tí ọba fẹ́ wo Islam a gbọ́dọ̀ wòran ẹni ó lọ tó lọ bí orí wa lẹ́yìn Quran Karim Bukhari ló kù tábẹ́ wòran tàbí ẹ́ nígbà ń sọ wòròwòrò ni ẹ̀yin náà sọ̀rọ̀ ẹ̀yin tẹ̀sán wòròwòrò ẹ sọ̀rọ̀. Bukhari èsì ń tẹ̀yàn ń tanúbá tí wọ́n fẹ́ kàn bínú ọlọ́run àwa ká àyà yìí lánàá a ní àmọ́ wa tún pẹ̀lẹ́pẹ̀lẹ́ lónìí àyà ogun àti mẹ́fà nù suratul An'am. A'udhu billahi minash shaytanir rajim. بسم الله الرحمن الرحيم وهم ينهون عنه وينأون عنه وإن يهلكون إلا أنفسهم وما يشعرون أها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهم ينهون عنه وينهون عنهم وإن يلكون إلا أنفسهم وما يشعرون وهم ينهون عنه وينأون عنه وإن يهلكون إلا أنفسهم وما يشعرون látara pé alukwani karim yóò máa bá ń tí bá ń ṣẹlẹ̀ inú gbà mú ni táyé fi tán kọ̀yẹ̀ kògbò tí ń bá mú bọ̀ tẹ́ dòní ẹ wá wo ẹ tún wo tí ń ṣẹlẹ̀ lásìkò ẹ tún wo ẹ wá wo ẹ wá wo bíi tí a tó ń kà ní ọdọọdún bá ń wá ni kò sí ní tí ẹni tí ń ta ẹnu bá Buhari ẹ fẹ́ béèrè pé kí ló fẹ́ gbà ń bẹ̀ bàbá Buhari ti lọ wọn èbí aláya ó ń tọ̀ kábà pé bóyá wọn jọ ń ta ká mímọ̀ lónìí ni bàbá ti kọ Buhari rẹ̀ sílẹ̀ ó ti lọ àwọn àfáàgbà lágbà ayé lágbà ayé kí wọ́n tó bí bàbá bàbá ti wá ni wọ́n ti yẹ̀ wò sọ́tún yẹ̀ wò sósì Buhari kọ́ lọ gbé báwọn fúnra ara rẹ̀ pé ẹ bá ń yẹ tí àì àwọn ni wọ́n gbé yẹ̀wò pé àà èyí ò ní ebèjì nu àṣẹ ọlọ́run lélẹ́yìí Islam kò lè yé èèyàn ọ̀rọ̀ Islam ò lè yé èèyàn afẹ́ ni ń bá sàánú ni ọkàn fún ní díẹ̀ yìí ń bẹ̀ látara bẹ́ẹ̀ yọ wà á mọ ìsìláàmù sóore pé ọlọ́run ṣeun lẹ́lẹ́sìn islam jama ọlọ́run ní ń tọ́jú ẹ̀sìn rẹ̀ ọlọ́run ní ń sọ ó ní mú àwọn èèyàn kọ̀ọ̀kan wá sáyé láti wá fi sin ẹ̀sìn islam pé mo dá ọ pé wá ṣe ìdímọ́ fún islam yọ wà á fún nínú iṣẹ́ rẹ̀ yóò wà fún ní tí ó fi ṣe ní ìmà ní ẹ̀mí gígùn lálàáfíà lọ́pọlọ ní gbogbo nǹkan yóò dẹ̀ ṣe wọn tọ́lọ ń bá fẹ́ kó ṣe yọ́ lọ ọlọ́tún mi wà ọ̀kan bẹ̀ ni Buhari jẹ́ ọ̀kan bẹ̀ ni Buhari jẹ́ Muhammadu ló kọ bàbá jẹ́ Ismailu ló kọ bàbá wọn jẹ́ amalu tá bí wọn sí níjẹ́ Buhari ìlú yìí ni ọlọ́run fi sọ wọ́n lórúkọ káàkiri àgbáńlá ayé làwọn náà wá fi sọ tíra wọn bóyá olòṣì tọ́fẹ́ bara rẹ̀ jẹ́ tóró ń fẹ́ bàbá Buhari jẹ́ oní Buhari ò rí na afọ́jú ni pèsè afọ́jú ni ọ̀wà ká jọ́wọ́ akọ àdísí lẹ́sẹ̀ mọ́ wá pé ẹ̀ńkà àdísí afọ́jú tí ò rí na lẹ́nu rẹ̀ lọ́hùn látara pé ọlọ́run ọ̀fẹ́ pin ní nǹkan rí nítòótọ́ ń gbàtà bí bàbá wọ́n bí bàbá léèrè yìí pé bó lẹ́sẹ̀ lò ẹsẹ̀ rìn tó fi dà báyìí <clears throat> bàbá ní lóòótọ́ gbàtà wọn jí jìjòrí ẹni wọ́n fi àwọn sílé kéwù màmá wọn fa àwọn sílé kéwù inú àwọn dẹ̀ dùn sí àwọn nífẹ̀ẹ́ mọ̀ gbogbo ohun tí àwọn bá rí lọ́lọ́ máa ń pé tán bá ti ha ìmọ̀ dúó tí a bá rí nǹkan fírí ó ti dúó nàbá like láti máa ha ìmọ̀ pàpà jùlọ hadis ló jẹ́ pé gbogbo wa tàjẹ́ bímọ bímọ ọlọ́run mọ̀ jìyà sọ̀tì níbi kankan pàápàá jùlọ látara ọmọ ọlọ́run já jèrè àwọn ọmọ wa amina tí wọ́n bá wá yanjú ọlọ́run mọ́ fojú kojú wo ọmọ wa àmín tó bá wò wọ́n mọ́ jẹ́ ó lápá jama láti tọ́ ntọ́hun láti tọ́ ntọ́hun dàdáhùn ti ń bẹ láyé bàbá Buhari wọ́n kan wàhálà látara pé wọ́n wà ní kutab bàbá wà ní kutab n tàn pé ní kutab nílé kí ọmọ kéékèèké ilé kéwú tí ò ní class tẹ́ pé wọ́n ń ké alikọ́rì àtù nù kùránì eléǹké ama eléǹké nkira eléǹké tabaraka tí kò ní pé ẹ̀yin kan tẹ́ tabaraka ẹdúlẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀yin tẹ́ ń ké òsì ilé kéwú tí wọ́n bá ń pè ní kùtà ìyẹn tẹ́ ẹ̀ tí àkọ́kọ́ máa lọ́hùn ibẹ̀ bàbá wà bàbá bá ń ta gbogbo àwọn ẹgbẹ́ wọn yọ mani bá kante ẹ wá kàn tẹ ẹ bá ẹ ta kọ yín o bàbá ní orí ka jù bàbá ka dán wò kí a fi kàtsá jẹmọ pẹ̀lú ṣe lọnù lójú bá fọ bàbá yìí nà kàn kankan mọ ojú méjèèjì àmọ́ ọlọ́run ṣe wá ló ń bí ire fọmọ wa ẹ sàmì dáadáa. àmín ní tí mo fẹ́ kìbọ̀ bẹ̀ yẹn ni wípé ẹjẹ́ a máa ṣe dáadáa pàápàá jùlọ sáwọn ọmọ ọlọ́mọ tí ìsọmọ wa ẹjẹ́ a máa láìkì wọn tẹ́ bá rọmọ ọlọ́mọ kódà bó bá ṣe mistake ẹ má ra mú pẹ̀lú ẹ ẹ má ra mú nítòsí yóò dáre o ẹ fàánú kún fún ìwọ ọmọ yìí yá a yóò sì sí lọ́dọ̀ yìí pé irú ọmọ ìyàwó ní tó ọlọ́mọbanisàánú rẹ o lódodo ló ṣe tí ò dáa bó jẹ́ fàánú kún. ẹ mọ dájú tán torí báwa náà ṣe kí àbímọ torí pé tọ́fẹ̀ẹ́ lo tọ́fẹ̀ẹ́ lo àánú tó ń ṣe fọmọ ọlọ́mọ fọmọ tiẹ̀ náà tọ́fẹ̀ẹ́ lò njọmọ rẹ bá bọ́ ha tó àsọfọlọ́hún wọ ọlọ́hún gbogbo ọmọ tí bá ń bọ́ ha ń yè é pé kí wọ́n rà mú mọ́ ìwé tí wọ́n bàjẹ́ bá ń sànú tèmi náà ha ọlọ́mọ ṣe ìtàn bàbá Buhari jámọ̀ bẹ́ẹ̀ ojú bá lọ nìyá bá bẹ̀rẹ̀ ẹkún ìyá bá bẹ̀rẹ̀ ẹkún pé ha ọlọ́run o sẹ́mi ọ̀pọ̀ ọmọdé wa fẹ́ jálù lù èyí ó ti mọ̀ láti kékeré ẹ̀rí ẹlòmíì a sọ pé ọmọ ọ̀hún gbà tí ń bẹ ní primary one second ní ń gbé àbí kí ni ń gbé first ní ń gbé ń gbò wá yín kí ni tí ń jáde primary six first ní ń gbé ń gbò dé ẹ̀yìn tó dé ẹ̀yìn jess one náà ẹ̀ka náà lọ́kàdé wà mí ọmọ nǹkan kan nǹkan ti ṣe ẹnu nǹkan ti sọ ọmọ rẹ nìyẹn. àwọn ọmọ tí bá ń pàdé ọmọ tí ń dáa ni wọ́n lọ rò lè àwọn náà wọ́n pé òní láìkì jù àbí làáfà láìkì jù ní títà láìkì jù anyway nígbà òní máa ń kà ń gbà báyìí bá ti ń kà á ṣe báyìí bá ń kà lọ́wọ́ ṣe báyìí nígbà ìpọ́lọ́ ń sì dáadáa wò sáyé tí bá ti ń kà rọ́ka ṣe báyìí kọ̀ọ̀kan rọ́ka rẹ̀ báyìí kọ̀ ṣe báyìí kò fún ní kankan o kìsìkan ṣe báyìí àdánwò ti bẹ̀rẹ̀ ra ti transfer sọmọ rẹ̀ yẹn yóò dẹ̀ lọ lò ó lè apáká ọpọlọ ń sísì nìyẹn bí ẹni yẹn ọba yìí ti máa ké tọ́lọ́n pé ọlọ́run ṣàánú mi bá ń túlẹ̀ ọ ti sísì pa nìyẹn àìmọye irú ẹ̀ ní bàbá bá di ẹni tí òyìn náà mọ́ yàbá bẹ̀rẹ̀ ẹkún ṣàǹsọ̀kún yìí wọ́n ní ojú fífọ́ yẹn bá àwọn ọdọ ọmọ ọdún mẹ́wàá ojú fífọ́ yẹn wọ́n lọ bá àwọn di ọmọ ọdún mẹ́wàá ìgbà tí àwọn tójú padà là padà àwọn dọmọdún mọ́kànlá bó ṣe là rèé níwáyà méjì lọ́wà lórí ẹ̀ àmọ́ yìí méjèèjì náà ń sẹ́rí sí kankan náà níwáyà kan sọ fún wa wípé bàbá gangan fún ara wọn ni wọ́n lálàrí ànábìwá Ibrahim alayhi ni anabi Ibrahim wa gbọ́wọ́lé bàbá lójú ojú rẹ̀ yọ gbọ́dọ̀ fọ́ ntòsí láyé pọ̀ ni wọ́n á túé túé e sáwọn lójú là ń bá jí lójú bá là ìkànnù ìkejì màmá bàbá Bukhari ni wọ́n rí anabi Ibrahim alayhi salam anabi ibrahim wa ń sọ fún wa lójú oorun wípé ọmọ rẹ ojú méjèèjì rẹ tó fọ́ wọn ó dá padà yóò máa rí náà padà ibi mo fẹ́ fàyọ rè fẹ́ yóò bí o pàápàá jùlọ ẹ̀yin ìyá o ìyá tí bá ń gbọ́ wa pẹ̀lú táǹsọ̀ yìí kó kéè o kíyèsára o kò ní yẹ pé ya Buhari fẹ́ kí tọmọ ọlọ́mọ ọkàn bàjẹ́ tí ẹgbẹ́ náà bàjẹ́ gbé nìyẹn o ẹ wá wò kí Buhari nìkan bàjẹ́ jọ náà ẹ wo ohun tí ìbá bàjẹ́ fún Islam kọ́mọ́ sí Buhari láyé. ìmọ̀ fẹ́ kéèsì gàjọ́ aká kéèsì lè. adébẹ̀rẹ̀ mọ́ a sọ fún ìyá bàbá wa Buhari wípé rúdà aina ibunuki, likasirati dùà ìkì wali kasirati bùkà ìkì ojú ọmọ rẹ wọ́n ti dá padà torí pé ọ̀pọ̀ ládùá ọ̀ ń bẹ ọlọ́run ọ̀pọ̀lá ọ̀pọ̀ lẹ́kún ẹkún rẹ ti pọ̀ jù ó sunkún lórí ọmọ yìí ọmọ tó bá kù díẹ̀ káàtó òbí a máa banújẹ́ òbí a máa sunkún <laughs> ọlọ́run jẹ́ kí ọmọ wọ́n dà bá a ti lè káwa dà tó síbí à ń dàgbà lọ ni ibi kí àwọn ọmọ wa dà ibi ńlágbá fi lè sùn à ẹ̀yin ọmọ yìí pé bàbá à ń lọ rẹran léyà ó níbi ó yẹ èèyàn mọ́ ẹ̀ẹ́n bolo bàbá lọ wọ́n ti lọ rẹran léyà wọn ó níbi ó yẹ èèyàn mọ́ tó bá di pé gbogbo àwọn àgbàlagbà tí wọ́n jẹ́gbẹ́ rẹ̀ ọmọ tí wọ́n ti mẹ́ran ọdún wá tóun tó wá ń gba ìsọ ẹlẹ́ran lọ kò níyì mọ́ wọ́n lọ ti ya yí ọmọ ẹ̀ máa yé kódà ibi bàbá mi mọ̀ láì dáadé yọ̀yà pọ̀ mọ́ sẹ́yìn ni pé ẹgbowó ẹran ẹ lọ rà wá báyìí yọ Monday àbí Sunday ẹ mú wa ẹ pẹ́ ẹran fóun ẹni kan mẹ́ẹ̀ nítorí dáa ní kọ́ mọ́ wọ́n yẹn jù ẹ wá já hùwà rẹ̀ kò sẹ́ni tí ọ̀fẹ́ kọ́ mọ àwọn yanjú ṣùgbọ́n ṣé wàá kọ́ mọ rẹ yanjú lòun wò lòun sọ̀rọ̀ lọ́mọ. ọ̀ràn ti pé a lè fi kan ọmọ tiẹ̀ náà bí àdáwò kí lè bẹ ọlọ́run wọ́n ní àdúrà ìyá Buhari àti ẹkún rẹ̀ wọ́n fi dojú ọmọ ẹ̀ padà. bàbá ní wọ́n ní ìgbà tí màmá rẹ̀ jí sáyé tọ́lọ bá ọmọ rẹ̀ ń bí ọ wà ó ní máa mi mo ti rí náà. wọ́n àṣe kankan sí wọ́n àfi kankan kàn án àtọmọdún mọ́kànlá ń Buhari ti wá rí náà padà òpònú àbíbò agége wá ní afọ́jú ní Buhari. ó ní bàbá Buhari fọ́jú. ẹ̀yin lè má màá tọ́ fẹ́ gbà ẹ lè má màá tọ́ ń ṣe ohun tó ń ṣe ni pé ọmọ pé Buhari ló tú àṣírí àwọn àwọn àwọn tí wọ́n kéwú tí wọ́n fẹ́ sọ kéwú dàdéwò mọ́ra ayé lọ́wọ́. Bukhari lọ́jà wọn tàn mọ́ ibẹ̀ láti rí ògidì àdìsí ànábì sàṣàdà tó jẹ́ amẹnu bí ọ̀rọ̀ mọ àti bí ọ̀rọ̀ tó èyí tí ò tí wọ́n fi kún wọn ní rárá kò sí yẹn bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ pé àwọn ọmọ náà ni àwọn amàdìkàsí náà ni ó dàkúdà ibi ń jọ ohun tí a bá pèrún tán ẹ̀ máa ń tí a máa wí tí wọ́n kọ̀ sùn ara kan lọ lẹ́yìn tí a pèrún tán. wọ́n sọ ẹ̀bẹ́ báyìí lórí rárá kò sí yẹn ń ń gbé òlẹ́ni gbọ́ mọ́ ìhun ti ń dùn wọn nù buhari lọ pé dandan ni ká àyàwó wa ìyẹn àyàwó ni wọn nù buhari lọ gba irùngbọ̀n wa pé ni tí wọ́n ti ti ń bí wọn nù nìyẹn sọ pé táwọn wó buhari ní ìsìn gbogbo ẹ̀yìn ìpìlẹ̀ yín nìyẹn. ọwọ́ wọn Ah. ẹ wá wo àyà yìí ọlọ́ni wà ń yẹ ní àwọnà aníhù wọ̀hún yẹ ní àwọnà aníhù wáyà ní àwọnà aníhù ìgbà wọn fẹ́ bá ànábì jà wọ́n á pàun jà náà wọ́n pàun rẹ̀ bó ṣe lè lágbára wọ́n kọ́ lé gbogbo àwọn èèyàn sẹ́yìn pé ẹmọ́gbọ̀ tí ẹ o ẹmọ́dà lóhun o wọ́n yẹ ní àwọnà aníhù àwọn náà ẹsẹ̀ wà á rìn ẹ̀yìn wọ́n mọ̀ ìpínlẹ̀ àwọn míì lè lọ kò sẹ́nìkan láyé tó fi àdìọ́kàn abú má débì kan mọ́ tó wá fẹ́ kẹlòmíì débẹ̀ kò sí ààyè kan bẹ ẹnìkan ti ń bẹ ń bẹ tẹ́lẹ̀ kò wá débẹ̀ mọ́ ah. tí wọ́n sọ pé ah, òun lòun ọ̀lọ́mà òpin kẹlòmíì lọ ìrọ̀ ní pa torí pé báwọn míì ṣe ń lọ yẹn ó ti bú òun ó ti sọ ó ti ẹ̀gbí aláìdá pé ẹbẹ́ ẹjọ́ máa wà ní kílótọ̀ wà mọ́ inú rẹ̀ ò dùn kẹlùmí ò lọ síbẹ̀ gbogbo bá fẹ́ ba nǹkan jẹ́ láyé àti pé àníyàn tí ò fi lọ ọbẹ̀ mọ́ kì í sàníyàn burúkú ìjìwọ́ ni tàbí sí ọlọ́mìn náà ni ló díwọ́ débẹ̀ tí wọ́n ń ṣàdúrà pé wọ́n lọ́hùn ibi tó yẹ wọ́n wà báyìí òun ò lè wà ń bẹ̀ ọlọ́run àti ń bẹ́ ń bẹ̀ bá ń dó tì wọ́n o bá ń pẹ̀lú wọn o bá ń ràn wọ́n lọ́wọ́ o tí ń pè wọ́n láyé fóònù ìpè ẹkú iṣẹ́ o ọlọ́wọ́n bá ń sànú yín o ẹ̀dúgbò ní ṣe nǹkan lọ déédéé ṣe nǹkan ṣe bóyá ẹ̀kọ́ tó fẹ́ kọ́ sí ó gbé pò níbẹ̀ bí ọmọ tí ajọ́ ń ṣètò ọlọ́run lọ tó wà lọ Sàwùdí àbí tẹ́ni tí sẹ́gbé lọ Èkó àbí tẹ́ni tí sẹ́gbé lọ ibòmíì àmọ́ kọ̀ lọ ẹ̀yìn odi ìlú lọ́wà ọkàn takulé náà ni kí ló dé ó ní òsì gbogbo ẹni tí ń lọ bẹ̀ ni ò láìkí wọn ọ̀fẹ́ wọn lọ àyà tí ń sọ bẹ́ẹ̀ fún àrè akásí ó lè máa lágbára ẹ̀ ó lè try kọ́lọ̀ mọ́gbà fún àmọ́ pé kọ́mọ wa tara ẹ̀ kó lóun tẹ nìkan pé ẹ̀ẹ̀kan rí òun ní ẹ̀ẹ̀kan rí òun ní àjọ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ní ń pa irọ́ ní ń pa ọlọ́run wa yẹn máa wo ẹ máa wo tí wọ́n ṣe yẹn o iṣẹ́ bú méjì tí wọ́n ṣe pọ̀ yẹ wọ́n lé yẹn yìn àwọn síbẹ̀ ẹ máa wọn ò ṣe fún kankan ẹ máa gbọ́n tí wọ́n ṣe fún. wà á يهلكون إلا أنفسهم وما يشعرون وإن يهلكون ẹ̀sì máa wú wọn ẹni kankan lè mọ̀ wọn ọba tẹ́ kankan jẹ́ o ilá ánfúsà ọ̀hún ẹ̀mí ẹ̀ lọ́bà jẹ́ o ayé ara ẹ̀ lọ́ta o iṣẹ́ mi ò ní dúró o bí n bá fẹ́ ṣiṣẹ́ tí mo fà èèyàn kan síbẹ̀ mo kàn fi hàn síbẹ̀ ni o báwọn lẹ́yìn bá láwọn òsè máa kẹ́lómi síbẹ̀ o kò wá rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ lẹ̀sìn rí báyìí ní àsìkò yìí tó yẹ kí àpẹẹrẹ ẹ̀sìn kankan wà mọ́ gbogbo èèyàn ọmọ kéékèèké ẹ̀dẹ̀ tún gbà débi wọ́n yín bá ń yọ ẹ̀ fa ṣòkòtò yín kò ní wọ́lẹ̀ bẹ́ẹ̀ bá lóbìnrin ẹ̀há ni ó jẹ́ àà lásìkò tí yẹ̀wù dìtò pọ̀ ti parí ayé yìí ebi làbí ń sọ pé káàkiri sára pé gbogbo ọjọ́ ọdún orí ibú yóò ẹ mọ̀ tilẹ̀kùn mọ́ ẹ mọ́ tilẹ̀kùn ṣọ́ọ̀bù mọ́ because akiri yóò bí sọ fáwọn akiri yóò òkèèrè wípé àwọn ti parí ayé ara àwọn láìsẹ bí pé gbogbo àwọn ti dìkiri yó ìjọ ọdún wọn yẹn ni wọn ó gbé kámẹ́rà lọ́ọ̀dà wọ́n máa sọ rẹ̀ kámẹ́rà ti wọn àti kámẹ́rà ti òkè gan tàgbáyé pé ẹsẹ́ ti kíní yín sí Nàìjíríà ẹ̀rí pé gbogbo ọdí di kíìtẹ̀ ni mú ẹ péjọ kérésì náà lẹ́yìn náà ó sì lọ sọ́ọ̀bù wí kérésì bọ́ síjọ́ monday ẹ lọ sọ́ọ̀bù ẹ ti sọ́ọ̀bù lọ kárin torí one one one one day lẹ́yìn náà bá di kiri yó ha wọ́n àṣọ rẹ̀ pé sẹ́ẹ̀rí pàwọn òkúrọ́ ẹ̀yin náà rádìẹ́ wìtìwìtì lásìkò kiri yó gbọ́yẹ kó rí bẹ́ẹ̀ níbi ìkìríyó tí wọ́n lè tèdè nínú àwẹ̀ báyìí wọ́n ó sì lọ gbé owó fáwọn àyà alágbàdo pé ẹ máa yan àgbàdo gbogbo ẹsẹ̀ títì lọ wọ́n lọ hawó fún wọn ìyá alágbàdo tọba alágbàdo tọba ara àgbàdo tọba ta tilẹ̀ bá sú tọba kawó rẹ ìlú lọ́ọ́ máa jẹ lérè ǹjẹ́ ah, ah, lọ́ọ́ máa máa jẹ wá kò máa jẹ tó àpòmẹjábọ ẹyìn àpòmẹjábọ hmm. níjọ mi máa ń pápò mẹ́ta ah. àpòwó mẹ́ta six hundred naira èlò fi máa ń rágbàdo ah. tí èèyàn bá ta dáadáa èèyàn máa ń rágbàdo tí àgbàdo alápò márùn àbẹ alápò méjì hmm. àbọ̀ àpò méjì àbọ̀ one five nù ọ hmm. ọ̀dà àtòwó àgbàdo àtòwó èrè tó jẹ àwọn pajú ẹ̀ pọ̀ fún ọ ní three thousand. ah sugaja. tọba rẹ ni tí ó rà tà fún ọ̀rẹ́ tí ó tà wọn náà jẹ àti pé àwọn ó tún máa sẹ́ndì àwọn èèyàn wa ọ̀nàbọ̀lọ́jà yín gbogbo èèyàn ara ọ̀nà bóríjà ẹ̀ wá àwọn nǹkan máa wá tí wọ́n máa ṣe bí ẹgbẹ́ ara gbàdo tí wọ́n máa ṣe bí ara gbàdo kí wọ́n lè fi yẹpẹrẹ oṣù yìí kí lè fi yẹpẹrẹ oṣù yìí. alaza amihim gbogbo ọ̀rẹ́ náà ń gbàdé tè ìgbà ẹgbọ́n gbà táwọn ọmọ ìyá wálé haúsá bó pé àsọ pé sẹ̀ríà ni a sì bẹ́ẹ̀ àmọ́ ẹ gbọ́dọ̀ gbọ́ ẹjọ́ òkèrè kẹ́ fi dáńbí ẹ mọ tí ń bẹ lábẹ́ hmm. ọ̀rọ̀ omi gbóná lẹ́jọ́ ẹ mọ tó wà lábẹ́ rẹ̀ àwọn oníròyìn wa kẹ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ ń bẹ wọn ò ṣiṣẹ́ ẹ̀tọ́ lọ́hùn ọ̀tọ̀ ní bọ́lá ó sì jẹ́ ẹ̀tọ́ tí wọ́n dorí ẹ̀gbọ́dọ̀ fún wa wọ́n ní ẹnìkan ńlẹ̀ haúsá ní Kaduna ní máa ń jẹ ní títí gbangba ní wọ́n bá ṣe yàgbá ibì kan náà wọ́n jẹ fẹ́ẹ́ lu òun pa tiẹ̀ a ò sọ pé sẹ̀ríà ní anáyàn àmọ́ sẹ̀ríà ní ẹ̀ ń bá fẹ́ jẹun lọ́sàn-án Ramadan kó jẹ nípamọ́ èyàn wá jẹ́ ń títì ń pa pé nàìjíríà kálukú ní bẹ́ẹ̀nbẹ́ ẹlẹ́bọ̀ ń bẹ́ẹ̀nbẹ́ kiri yóò ń ẹni olóríire ń bẹ́ẹ̀nbẹ́ bí àwa mùsùlùmí náà so kálukú ní ń bẹ ń bẹ wọ́n sì ní kálukú ọmọ ṣe tiẹ̀ ẹnìkan olùbẹ́ nìkan pé ó ṣe ń jẹun olọ́mọ ti ń jẹun ìyá rẹ̀ ọ jẹ ẹjọ́ ọmọ jẹun ní ọ̀sán Ramadan ẹjọ́ ọmọ jẹ hmm. ìyá ebi rẹ̀ ọ pa ìbọ́lọ̀ ní ń tọ́ nígbà tí lówó ní jẹun kàárówó jẹ mọ́ ìpìkọ́ hmm. ìbọ́ màmá ni ìbọ́lọ̀ sì rẹ̀ jẹ láàrin jàbá ń ọ̀sáwẹ̀ nígbà tí ọ̀sán àwẹ̀ ṣé ọjà náà ní gbó jẹ́ bábà wọn. Ah, ah. ló jẹ́ pé àdè ọ̀rọ̀ bá ń ṣe bẹ̀rẹ̀ níbi kan tí ò sáà sí mẹ́ àmọ́ tí ń bẹ́ ń bẹ̀. tóró nìkan kọ́ wà ń bẹ̀ wọn rẹ̀ ọ̀sẹ̀ máa wà ń bẹ̀. wọn ò ní sọ nǹkan bẹ̀rẹ̀ fún wa òdi tí wọ́n orí tí wọ́n gbé sọ fún wa nìyẹn ọlọ́run sì máa bí ó ṣe mú kálukú. àwẹ̀ wo lẹ̀ ń gbà àwẹ̀ ìyàwó lẹ̀ ń gbà. lẹ́nu wọn lọ́hùn. kẹ́nìkan sọ máa ń lónìí. Hmm pé àwọn ẹtí wọ ìsáwọ̀ ẹ̀yà o ẹ̀yàwó ẹ̀yà rẹ̀ ń gbẹ́jọ́ aláwọ̀ ẹ̀wọ̀ ìsáwọ̀ ẹ̀yà bọ́ọ̀bà ìgbà àwẹ̀ gbẹnu ẹ lọ olóhùn ọ̀gbẹnu lọ lọ́la lọ́la o máa jọ yín lójú o máa gbóúnjẹ wá bí tó máa jẹ́ lọ́la ah. tẹ́pẹ̀yìn lọ́ba bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tọ́wọ́ á dìjà ẹgbọ́ sí wọ́n sí wọ́n sọ yẹn mọ́ wọn ò ní sọ o ah, ah. lè tídì mẹ́jọ́ o ọlọ́run ó sì dáa hmm. wàyẹn yóò lè kú náà yìí láǹfùsà òun wọn ò ẹnìkan wọn ò wọn ò hàn wọn ò hàn ẹnìkan lè mọ ara wọn ní hàn lè mọ ẹ má lóun fẹ́ lé àwọn èèyàn kó bí ẹsìn tẹ́ pé owó orí ibú tó ní ọfẹ́ fi mú èèyàn kó bí ẹsìn ní pé tó wà lè fárùn gbọ̀n rẹ̀ yìí wà rí sẹ́. ọfẹ́ gbàgbé owó nù. tó bá lè tó bá lè máa lọ sọ́ọ̀tì Ma change okọ ẹ kò ní ko change okọ sáà má se ọ̀dọ̀ jésù kọ̀kọ̀ bá jésù náà yí ẹ̀ o ti rí sẹ́. má change bèlè awútọ̀ ń jẹ́. ipò tó ní ló lòun owó tó ní ló lòun ọlọ́run wàá bàjẹ́. olùsí náà tí a fi nǹkan orí mọ́fọ̀ wá gbẹ̀gùn ẹran tàn tó náà gbà tiẹ̀ náà ta. kí ni a ń ṣe fún ọ tí wọ́n fi gbàlìkí àmọ́ lọ́ọ̀rẹ́ tọ́wọ́ ah. sọ́dọ̀ rẹ̀ ìyẹn ló ìyẹn ló ọlọ wo náà láéláé kí nígbò lọ jẹ dà kí ni à ń jẹ mi oúnjẹ tí wọn yìí jẹ tán lẹ́yìn ọlá Ọlọ́run. Allahu Akbar. òní ti rò parí pé tẹ́ ẹ bá gbé kalẹ̀ tẹ́ ẹ bá gbé kalẹ̀ lówó tóun ò tún lè ná tán sóǹgà ò ní tán níjọ́ bá wá tán òun gbò ló ń fẹ́ tán sí. kápé owó ń pọ̀ nítòótọ́ wọ́n fún ní àti pé owó lọ́pọ̀ lójú àdánwò Ọlọ́run. Allahu Akbar owó lọ́pọ̀ lójú fìtínà ọlọ́run wọ́n ní wọ́n sọ di pásítọ̀ náà lọ́ba torí ẹ̀ sọ gbogbo ohun tí táyé rẹ̀ lọ́ba sọ nù àwọn àwọn àsìkàtà lọ ní ìsìkàtà ọmọ bọ̀ ń bí a sì fẹ́ parí wá síhùn ní dèdè obìnrin kan bá dé ní àkàwá sì gbélé ọkọ̀ wọ́n ń pa àwọn elétò pé ah ó ti dé ó ti dé ó ti dé. tani kí ni ń dé. ṣùgbọ́n bí mo

ni ìyá kan kiri bá sì débẹ̀ lẹni tí bá ẹni tí sọ̀rọ̀ lọ́wọ́ àfa àti wúruwúru ní ma pé ìyá àwọn ló dé yìí o ìyá ah, àwọn ni o ah. Ah. wọ́n sì tún pè lóko kí ó ní sọ́ọ̀tì ẹ̀ tún hmm. ìyá rẹ̀ á máa sọ bàbá ìmáàmù pé ẹwú bí táwọn àfi àwọn àfa ìta. àwọn afaaru nù. àánú. lẹ́yìn ọlọ́run kí kò sí ńlá ẹ̀ ńlá ìjàntí ẹ̀. Hmm. fàìsí ńláì fi jántí ẹ̀ kábánà rẹ̀ ẹni máa ń bẹ ńláì pọ́nlé òǹkọ́ pọ́nlé ọlọ́run lọ pọ́n lára rẹ̀ ọlọ́run ní àwọn ohun àmì ọlọ́run sàáyíra láàyè ọlọ́run ní ẹ̀pá àwọn àmì ọlọ́run ẹ̀pọ̀n wa man yu'azzim sha'a'ira Allah fa innaha min taqwal qulub sẹ́gbọ́n kan sí ọlọ́run lẹ́ni tó bá pán àpẹ tó bá pán ohun àmì ọlọ́run lé àpẹẹrẹ kó ní mọ́ọ̀nì nìyẹn ibẹ̀ ilẹ̀ ń pẹ́ jàgùdà lé tó lè fi ń tà ẹ lè kọ́wó jàgùdà fún jàgùdà kẹ́ ẹ yẹ pẹ́ jàgùdà fún jàgùdà kẹ́ tó máa jalè mọ́ ọtí ẹ gbà lọ́rùn wọn ẹ gbé ẹ kan kọ́lá àti kó wá kọ́lá àti kó wá kí ń gbọ́n lé ń bẹ̀ ọmọ kéwú ọmọ kéwú kékeré tí ń yẹn tí ń kí àlùkò ẹ pẹ́lẹ́ pé a ah, nǹkan lọ́mọ yìí ṣe yíò a ah, nǹkan rẹ̀ o nǹkan lọ́nà lọ́la o bàbá gbàtọ́ ka gbogbo òwe tó tún ti nípò ẹ fọmọ yẹn dààmú ẹ bí bá ma ṣe rí ní ìsìn ẹ bá ma yẹ pé a máa wò kéré ó dájú pé yàn kàwé òwe ayé lọ òṣègbọ́. ṣúgàjá bàbá ọmọ wa rẹ̀ ti ní. prof jẹjẹrẹ. wọ́n pè àníwàásí kan lọ́yọ̀ọ́ wàásí rẹ̀ ẹ̀ ìyọ́ hmm. wa fẹ́jú gan wọ́n ń ṣe anifásitì ilé kí ó kan bàbá wa ní ilu. ìlú wọ́n ń ṣe ogójì ẹ̀yìn náà lọ́jọ́ náà ní a bá wa gbé ọ̀gá yunifásitì kan wá bẹ̀ mo wá rí bí wọ́n se ń ṣe mo bó náà se ń se ra rẹ̀ mo ṣe náà tí lọ tí bọ̀ tí wọ́n nígbà mo dénú ọ̀rọ̀ wọ́n <laughs> kà gbogbo ẹgbẹ́ kan ni ọwọ́ rẹ̀ ti mọ́lẹ́ yẹn máa kẹ́tẹ́ dúró yìí ẹ̀yẹ́ máa kéwì yìí àwọn tí wọ́n tí wọ́n tí wọ́n wà lùbáríkà yìí àwọn lè lọ mọ̀ mm. àwọn tí wọ́n ké ń tọ́lọ̀ òfin dàrú rè gbogbo àti wọ́n kàwé bayé jẹ́ ẹnìkan kàwé ara ń pa lé gbèrègbèrè jẹ́ ìwé bó lè ní. ìwà ń ṣẹ́jú. àwọn àti àwọn máa kéwì ní ọ̀gá ọ̀la àwọn àfa lọ́gá ọ̀la. ọlọ́run sì ṣe program tí wọ́n fún mi tó jẹ mọ́ bẹ́ẹ̀ tó fi mọ yìí kí ó lọ́mọ̀wé o kì pé ìwé òun kí ẹ ti kùbẹ̀kùbẹ̀ fún níwèé ah, ẹ ti máa sa kùbẹ̀kùbẹ̀ fún níwèé wọ́n máa wò náà pé ntẹ́gbẹ́rẹ́ ò tó nǹkan nìyẹn sí òde tó nǹkan ntàbílẹ̀ Muhammad sí ò tó nǹkan. sallallahu alayhi wa sallam. mọ́ndà lọ níwèé tẹ́ máa pè sí irú àyè yìí tó tó wá wábẹ̀ tó gbà pé òun wẹ́ pàdé àwọn ọ̀gá àwọn o tọmọ lè lẹ́nu pé ọ̀n dẹ̀ lọ bẹ̀ kọ́ máa fèbó kan bì. ìbò tí yóò lálùbọ̀dé ká. tí yẹn máa fèbó kan bì yóò tó kó lọ o. <laughs> káwa sọ́dọ̀ ọlọ́run yáà àwọn kìíní kan wá rèé o ẹ ti yí sílẹ̀ sí lè kéwù gbogbo ẹ máa bẹ̀ tí ọ̀fọ̀ máa lè kéwù ní wàmọ̀ lè kéwù àyè sukù ni wọ́n lọ tó yẹ pé ilé kéwù kọ́kọ́ wá kó tó lọ sí sukù ntọ́ wọn bá ti gbégbá rẹ̀ ni wọ́n bá pè ẹ bá pọ́n tọ́ ọlọ́run lé ọlọ́run náà pẹ́yìn náà lè ẹ bá yẹpẹrẹ rẹ̀ ó ti yẹpẹrẹ náà nìyẹn ìbá lè gbáyé láìdílé olówó bẹ́ẹ̀ni ebólówó ni ò lè gbáyé láìdílé àfáà hmm. sọ̀gbọ́ àfáà lè gbáyé láìdílé olówó láìlọlé olówó àmọ́ olówó tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ ní ah. ó fi kín mẹ́tẹ́ máa tàn àwọn àfáà wọ́n tàn wọ́n wá wọ́n pè kọ́ àyíkan wálé àwọn pẹ̀lú nǹkan wọ́n fi wọ́n tàn wọ́n tí ẹ pé wọn ò bá dáhùn mi wọn bí ẹ rọrọ wọn lọ bá wọn tí wọn mọ pé ẹ ẹdákun àfa ẹ ẹdákun ẹ ẹdákun ẹ jọ torí Ọlọ́run nǹkan kẹ ẹ sáré òun ó sì rí nlé ẹni tó yẹ kó fún ní five thousand kó fún ní ten thousand síbò ni òtún ti ní lọ́jọ́ mi. Ah. a ò sọ pé ká lọ lé olówó ò dáa tanyanyan àmọ́ ká yẹpẹrẹ ń táwa gbé lọ́wọ́ ni ò dáa hmm. ni ò dáa ọlọ́run ní í pé ó tì í báwọn. àmọ́ kẹ́ ẹ pé ah, bọ́lọ̀ ló ní àà ah, ah. báyé pé bí náà lọ́fẹ́ fi pa wá ibi wà ní pààyàn kì í pààyàn kú. yọmọyọmọ. ibà sẹ̀rọ̀ ọlọ́run sọ́ọ̀lẹ̀ ń bẹ́ẹ̀ ibo ti lọ náà nù ibọ́ ti rí i gbogbo ni. máa kún yànmọ́yànmọ́. máa lọ lé olé wọn máa tilẹ̀kùn mọ́ bẹ́ẹ̀. ti sùn òun náà ló ó ní ẹ̀kan lè màkó síṣẹ́ ẹ̀kọ́ ọkà ẹ̀ máa kùn yọmọyọmọ lọ bí iṣẹ́ ẹ̀tì níbi kan tó lọ ó níbi tádùá ìgbọ̀ngbọ̀n dé kìí sítọ̀ kìí sáàkù sígbẹ̀ ọ̀fán tẹ́bá ti ń ṣiṣẹ́ yẹn lọ tí yóò fi mọ̀ pé yọ́ gbà ní pé ìtọ̀ ò ní wá ìgbẹ́ ò ní wá àdúrà tí ò ní gbà gan nù ó lè gbà ó eléyìí ò lè gbà níbi ọgbọ́n mo ṣe bí ó jẹ sọ ni ah, ó ti tàn tó sọ ìbátan ọgbọ́n kan bẹ tí wọ́n dá sí ọ̀yà ah. eh, máa dọ́gbọ́n sí. ó yẹ yẹ. àbíyàn pamọ́. bẹ́ẹ̀ bá bẹ lọ́hùn fún wọn tẹ́ ẹ fẹ́ kú tọ́lọ́hùn ọba gbàdúrà tiẹ̀ njọ́ àdúrà tiẹ̀ bá gbà àáfàá tó ju ọ̀lọ́ ní ọlọ́ba yọ sọ fún ọ pé jọ márẹ́jì ń prógámù tiẹ̀ ni pé bóun ṣe àdúrà ńlé ìmáàmù wọ́n mọ̀ jẹ́ àfà kọ̀rọ̀ ah, ìmáàmù tó ní káà tó tí a gba tí ó mọ̀ pé ìmáàmù kìíní ní ń bọ̀ ní ọ̀dọ̀ pé wa. yóò máa wò yóò máa nàga. o tó débẹ̀. Ah, ọlùwọ́n náà lò. ìwọ ò ṣe kó sí ọ láàfáà gbà tí wọ́n fi máa wá yọrí iṣẹ́ oníṣẹ́ sọ́dọ̀ tiẹ̀ ibi tọ́lọ̀ bá gbàdúrà fà kan ibi gbogbo iṣẹ́ tí wọ́n ti ṣe bì kan ọ̀dọ̀ ẹ̀ wọ́n àyọrí ẹ̀ sí. ọlọ́run jẹ́ oyé wa sá. wà máa yẹ sí òru náà ọlọ́run ni wọn wà á mọ̀ tára àwọn làwọn hàn lè mọ̀ pẹ̀lú pé wọ́n fẹ́ léèyàn pòǹdì tọ́lọ́run wà láyìn nìkan ò lérí ṣe. Hmm. bẹ́ẹ̀ ká máa ń se wọ́wọ́ kan tí ń se bí ẹni pé òun ní nǹkan kan tí òun fẹ́ fi dí sí ọlọ́run lọ lọ́nà ọ̀dọ̀ rẹ máa rẹ́rìn ẹ̀ sínú pé àbí dìde ní ṣe bẹ́ẹ̀ mi mò ń ṣiṣẹ́ ni àbó ṣe bí ohun tì ní kéé máa so ohun tì ní sóyè ohun tì náà ni sóyè ni bọ́ẹ̀gbẹ́ sèédù ní ọkọ̀ yìí sèédù amúrù ní ọkọ̀ yìí amúrù ntọ́lọ́nfẹ́ fi kálukú ṣe ní ṣe yìí ìtìyárí kọ́ ẹ̀yìn eh, mo fẹ́ dà báyìí kọ́ bọ́ bá papọ̀ mẹ́rù ẹ̀dá ọlọ́run fọwọ́ sí ni àá kàtí ro tí ọ̀dà wọn lóhùn bẹ́ẹ̀ bá nìkan bá ń sọ ọlọ́run tẹ bá ní lágbára ẹsẹ̀ pẹ̀lú ẹ dúró tọkàntọkàn ẹ fọníyàn rí dúró tì kẹ́ ẹ lè rí tìyín náà ṣe òun kẹ́ ń ṣiṣẹ́ fún ọlọ́run lẹ́ ń ṣe é fún má dọ̀gbọ́n sí. nípa kejì ẹ. nígbà tí ìgbà dúpẹ́ tán tó tó tó tó tó dúpẹ́ sọ̀rọ̀ débi kan gbogbo wa bọ́tá dé sujud ní àárọ̀ yìí ní àfa tó ti Saudi dé lánàá ńgbọ sọ̀rọ̀ débi kan gbogbo wa bọ́tá dé sujud wọ́n ń sọ lẹ́yìn èyí pé tó ṣe tájú agbeni lè yí àbọ̀lọ́n ọdún àjì tó lọ yìí àkọ́kọ́ tó bá wọn Saudi. wọ́n wá sọ fún wọn nù jámíà nù yunifásitì wọn yìí pé ọ̀nà méjì làwọn máa kẹ́kọ̀ọ́ máa ń gbà ṣe hajj ìjọba máa yọ̀ǹda pé ń gbà lọ ṣe hajj àwọn ọmọ akẹ́kọ̀ọ́ a sì máa lọ lọ́wọ́ ara wọn àmọ́ àwọn tí máa lọ lọ́pọ̀ jù tí máa lọ́wọ́ ara wọn lọ́pọ̀ jù àfáà ló ń wá rò wípé ájẹ́ ah, àkọ́kọ́ tóun ó ṣe láyé kóun sì wá lọ sí pẹ̀lú mọ́ lọ kóun wá yọ lọ ibólọ́ ni ó gbà òun ò ní yọ lọ òun ó dúró di kí wọ́n fóun ní tẹ̀sírí pé máa lọ ní lọ́ba retiretí lọ́ba retiretí lè kọsẹ̀ kan kọ ọkọ̀ jáde ó fi ku ọjọ́ méjì orúkọ jáde ó fi wá ku ọ̀la ó wá pé ayákùnlá báyìí báyìí ní í ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ hajj àmọ́ àwọn ọ̀rẹ́ òun sọ pé àkó lè tó bá òun èèyàn mélòó wọn máa fún máa lọ bí ọ lọ bí wọn ti fi ọdọ bí ṣe rí nìyẹn mẹ. amẹ́mi òun kọ́ wá ń ṣe méjì ẹ wá sọ fóun òwò ni kò ń ṣe ó ti kọ́lá máa pè ọ́ mi lóhùn ní ọ gbọ́dọ̀ fi lọ sí hajj kódà bó jẹ́ pé kì í sàkọ́kọ́ rẹ̀ má fi rújúrújú ṣe hajj bí kí jáàmì ò yọ̀ǹda ebi tí wọn ò bá fún ọ lọ́dún yìí ebi bó lọ gbà mí onítòyìn náà wí náà nìyẹn ṣe sùúrù ọlọ́run tá a ní ó tó ibé mi kí mo mú ọ débẹ̀ yẹn ìmọ̀ ìbáṣẹ ọlọ́run fi débẹ̀ yẹn ṣe sùúrù báwo báwo tọ́ba àlékè ọlá bá kọ́ pọ́dún yìí ló ṣe art nǹkan kò ní yẹ o Allahu Akbar wá sí sùúrù o má gbà ọ̀nà ẹ̀rú o ọmọ mi bá gbọ́ ilẹ̀ bá sún wọ́n sì tìnà ọ̀rẹ́ ni wọ́n ti tìnà lọ́kọ̀ọ́jọ́ méjì wọ́n ti tìnà ṣùgbọ́n bá ti níwì àṣẹ lọ láti ọ̀dọ̀ ìjọba ọ̀nà òkú ìjọba náà ní lọ yẹn ilẹ̀ bá sún ọkàárọ̀ ń bá lu fóònù pa wọ́n ti ní òun lè ṣe lọ́dún mi nígbà ilẹ̀ mọ́ láàárọ̀ sátán sátán nígbà tí wọ́n tàn ló ń bá bá ń bẹ̀ yí pé wọ́n ti pé òun kò máa bọ̀. ní àárọ̀ ọjọ́ gangan ọjọ́ ràfà ọjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí gangan ọjọ́ tí ájì bẹ̀rẹ̀ gangan tíṣẹ́ bẹ̀rẹ̀ gangan ilẹ̀ má kẹ́dẹ̀rẹ̀ ọlọ́run òjò orí ìgbà lálẹ́ òfin èyí ó ṣe ó ṣe sùúrù dópin ni ó wàá ṣe sùúrù dópin ni kọ́mọ pé ó ṣe sùúrù ẹ̀ ọ̀bọ̀lọ́ ń dó tán yányá ni. ilẹ̀ wa máa ń jọ náà lẹ́yìn àṣùbà lọ́wọ́ rí mẹ́sẹ̀jì pé wọ́n ti pè é wọ́n á lọ ibi àwọn afẹ́fẹ́ fàyọ̀ rèé o tàbí bára wa ń sùjúdù gbogbo ẹni ọkàn kọlọmọ àìfi mà bẹ́ẹ̀. amina ọdún yìí náà ni ìmọ̀ wa ṣẹlẹ̀ ní Jamura àmọ́ pẹ̀lú pé àwọn bá ìjọba lọ ó láwọn ò mọ nǹtọ́ ṣẹlẹ̀ ju pé Nàìjíríà náà ṣẹ̀ pé àwọn pé ẹgbọ́ kí ló ṣẹlẹ̀ lọ́hùn kíní kan pé kí ló ṣẹlẹ̀ kankan ṣẹlẹ̀ ń bí wọn tán náà ti lọ àwọn ti dé torí pé ibi tí wọ́n kó wọn gbà lọ ṣiṣẹ́ ájì ibi tí wọ́n kó ọmọ ọba Saudi gbà ni ilé tí wọ́n fi wọ́n sí. Si ilé tí wọ́n fi ọmọ ọba Saudi sí ni ọ̀nà tí wọ́n ọ̀tọ̀ ni gbogbo ọ̀nà táyé yòókù ọgbà ṣe hajj ọ̀kan gbogbo ọ̀nà tí àwọn ọba tó ń gbà ṣe hajj ọ̀kan ọ̀nà torí pé wọ́n bá àṣẹ wọ́n bá àṣẹ kúrò ọwọ́ ajọ́ gbarú ọ̀nà yẹn ọwọ́ sọ débi pé tó ń bá ní bàbá àwọn kò sí ní Madina tó ń dọ́gbọ́n sí i tóun òjé wọ́n mọ̀ pé òun ti yọ lọ ṣé ń gbóhùn tí ì bá kú ṣé wò ní mọ̀ ìgbà tí lọ forí kan lẹ́nu. nítorí pé ọmọ jamiu àti okó sínú ó pọ̀ kọlọmọ ní fi mọ bẹ́ẹ̀. àmín. bí ìṣẹ̀lẹ̀ yẹn kódà ẹ ti ṣe dókítà wa mẹ kọlọmọ ní kó wẹrù kọmọjà irú ẹ mọ. àmín ẹ wo kí èèyàn tẹ̀ láṣẹ ọlọ́run kí èèyàn ṣe sùúrù kó fi gbogbo nǹkan lé ọlọ́run lọ́wọ́ kó má kájú tó bá kánjú tó bá rí nǹkan wàláhì fẹ́ fún ọ ni ibi tó kán kọ́ akásí tó bá ṣe sùúrù ìbá dáa yẹn lọ ìkọ̀nà kánjú ọ̀ràn àbẹ́lọ́bàdìkọ́lá gbogbo ọmọ náà lọ́jọ́ wọn láṣẹ dáadáa fana barika gbọ́n tí a kun bẹ́ẹ̀ lọ́mọ nàìjíríà ni lọ́mọ orílẹ̀-èdè bomi náà ni bá fi sọ ìsọ wọn wọ́n jà gbọ́rú ẹ̀ máa lọ́wọ́ kọ́ náà wọ́n dà nà ọlọ́run la hawla wala quwwata hmm? tó wọ́n ní a ní àlejò kan tó yẹ pé a fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wọn wọ́n wá lánàá wá rí afọ́rọ̀ kan wọ́n wá sọ̀rọ̀ yẹn fún mi ní ìwẹ̀ ẹ jẹ́ kí ó di lónìí kí wọ́n wá lé ní kí jama náà rí wọn torí ọ̀rọ̀ tí wọ́n gbé wá ọ̀rọ̀ dáadáa ni àmọ́ ìbá ní ó sọ́sí ní lẹ́nu ó buyọ̀ sí ọ̀rọ̀ dáadáa sí ni tó ọlọ́run ní wọ́n máa yẹ sí ìrù náà wọ́n máa ó ọlọ́run mọ́jà ara mọ́ ó. àmín nínú àwọn àǹfààní tí a rí nínú àyà yìí ìgbà tí ọlọ́run sọ pé wà máa yẹ́sẹ̀ òru náà bàbá ní máa yẹ́sẹ̀ òru ahùláyì bí annahum bí adànáyì àmọ́ ń já àbí àmà já àbí ìrọ̀sùl wàlìbọ́dù aníhù la yash'uruna annahum bidhalika ahlaku anfusahum walidhalika tajiduhum yaftakhiruna bima um alayhi min al-kufri bàbá ní ntọ́lọ̀ ń sọ yẹn ìtumọ̀ rẹ̀ ní wípé pẹ̀lú bí wọ́n ṣe ń lé àwọn èèyàn kù lára sí ọlọ́run lára ànábì táwọn gan náà sì tún jìnnà sí yẹn wọ́n á pé wọn ò mọ̀ yí pé ara àwọn làwọn hàn lè mọ̀ nítorí bẹ́ẹ̀ lẹ́ẹ̀fì wá máa rí wọn wọ́n tún wá máa ṣèyànràn pẹ̀lú iṣẹ́ bí tí wọ́n ń ṣe yẹn wọ́n tún wá máa ṣèyànràn pẹ̀lú iṣẹ́ bí tí wọ́n ń ṣe yẹn wọn mọ̀ wọ́n ní Abbas Sufyan ọ̀n wípé aalo obal aalo obal aalo obal aalo obal aalo obal nígbàtí ogun rọpa tó gun rọpa tí mùsùlù àwọn sàábé ijọ́ náà tí wọ́n fẹ̀yìn lẹ̀ lógun tọ́lọ̀ ti fi agbára rẹ̀ hàn lára ànábì ogun tí àwọn sàábé ti gbọ́ yé pé ókè àà ìntẹ̀ ó tọ́ ní bá ní gbé bí èèyàn ah básàrú ní tòótọ́ àmọ́ ọba yìí kà fi sáàrin wa ni ọba yìí fi ṣe mọ ni kó jẹ́ èèyàn ní òfin jẹ́ jẹ́ màlẹ́kà ní òfin jẹ́ jẹ́ǹjẹ̀ǹ nù gbogbo àwọn àgbà sàábẹ́ àwọn akíkanjú àwọn àwọn tí kan tó ti wàhálà bá dé gbogbo wọn ni a fẹ̀yìn lẹ̀ lógun wúdù nígbà tó ní agbára nínú wọn ni Umaru wà hmm? bàbá ti tó yẹ. Ah. tí a bá ń sọ̀rọ̀ nípa àjà ẹ̀yọ ti àlílẹ̀ radiyallahu anhu ah. wọ́n ní ọlọ́run rọ ìjà fún Ali ọ̀rọ̀ ìjà fún débi pé tó bá tó nìkan bá fèsì twenty àwọn èèyàn tí wọ́n mọ̀jà àjà kèsè twenty tí wọ́n mọ̀jà àjà o àwọn àna mọ̀jà àjà ẹ̀hàn nàdà wọn náà tó nìkan bá fèsì wọn ọlọ́run sọ̀rọ̀ ogun fún de pé yóò dẹ̀ mú balẹ̀ àtìyàn bẹ́ẹ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ a máa ń gbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ lógun údù pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó pọ̀ nípa pé wọ́n ṣe mistake nípa pé kò sẹ́ni tí ó lè ṣe mistake tọ́lọ́n fẹ́ fẹ́ ọlọ́run rẹ̀ fẹ́ fi mistake tí wọ́n kọ́ àwa tá ń bọ̀ lẹ́kọ̀ọ́ anábì ní ẹ dúró síbì kan wọ́n gbẹ́sẹ̀ fò ń bẹ̀ ọlọ́run wá fi hàn wọ́n yí pé ẹ gbọ́dọ̀ yapa ẹ̀ kọ́mọ yìíwọ́ ó yóò yíwọ́ ni kò yíwọ́ tì rí ó ti rò pé omi jágbẹ́ bí wà bọ́ ha Hmm. wa bọ́ ha tó náà gbé o bọ́ ha lógún bá rí gbá ọ̀rọ̀ wa ọwọ́ akọ ànábì nìkan lórí ẹ̀sìn ẹ̀ gbogbo akáfìrí wá fèsì onìkan allah akbar kabi sallallahu alaihi wasallam anabi ọmọ wa fi dà lórí ẹsìn rẹ̀ yóò mọ wá fi jà lọ báyìí àwọn tí ń bẹ wájú yóò mọ fi jà jà lọ bí wọ́n ṣe pọ̀ tó wọn ò ní lè ráyè súnmọ́ sí léṣe àwọn kan bí àwọn kan bí àwọn kan bí tó ń ti bẹ́ẹ̀ ìdá rẹ̀ ẹyọ kan náà ni ìdá ń dẹ̀ ń ṣe gbogbo sẹ́pọ̀ pa pa pa pa pa pa pa so bí automatic ni nígbàtí ìdá bá bẹ́ lẹ́yìn torí bọ́ọ̀lẹ̀ tó bẹ́ lẹ́yìn tẹ́tí bọ́ọ̀lẹ̀ tó bẹ́ lẹ́yìn tí bó bọ́ọ̀lẹ̀ oríkẹ́ni tí bá ń bẹ́ lẹ́yìn ọmọ kọ́mọ rìn ẹ̀yìn yóò máa lé wọn lọ tó máa lé wọn lọ wájú ètò ìgbàlà bọ̀ sẹ́yìn ìgbọ̀ba lé wọn lọ tí wọ́n bá bìlà yẹn làwọn sàbẹ̀ wa wọ́n làwọn wá ń sá sábẹ́ àwọn náà wà tẹ̀ láwọn tí wọ́n lé lọ́hùn àwọn náà tà lé wọn tí wọ́n ti sí padà pé tó ń bọ̀ padà àwọn ọ̀họ̀ padà àwọn àgọ́sábẹ́ ẹ̀sìn ànábì ẹ̀sìn dúró báyìí àkàndólẹ́gbẹ̀ẹ́ àkàndólẹ́gbẹ̀ẹ́ àwọn àgọ́sábẹ́ rẹ̀ tó pé ìdá tẹ̀ ń sẹ́ wọn ò lè súnmọ́ wọn pé ń gbọ́n bá fi ìdà lé wọn sẹ́yìn tán ìlà wọn tó lè jáde òní wa ń jàǹjọ yẹn ebi dà là ń rí ni ebi màlẹ́kà ní ń jà wàmárà mẹ́ta ẹsẹ̀ òun wàmárà mẹ́ta ìsirà mẹ́ta wàlákìnnà láàárọ̀ ọlọ́ni wọ́n la ń jùkò wọ́n la ń sàdà èmi mọ̀ ń bọ́ sà ibẹ̀ kó ń do dojú àyà ńkọ wà má ra mẹ́ta ìsira mẹ́ta wà lákínà láhàrọ́mà. ìwọ kọ́ ló jẹ́ pé àwa náà kọ́ lónìí náà àwa náà kọ́ ibà sàwa ibi inú ń bí àwọn ọ̀tọ́ ọlọ́run dé wọ́n ti fi àpò ńlẹ̀ tipẹ́ èmi àti ẹ̀ náà ni o. Dede bó ṣe rí òun bó ṣe rí lílé yín òun ní sọ́ọ̀bù yín ní gbogbo àdúgbò yín òun inú ń bí wọn bàjẹ́ gbogbo ohun tí wọn ní ni wọn ti tíráì rẹ̀ kan ká ọkọ lẹ̀ ọba yìí ni ọ̀ka ọkọ lẹ̀. ọlọ́run ni ọ̀gbà. tó bá rí bẹ́ẹ̀ kúkú máa wọ̀ tún mọ̀ ìyẹn àwọn tó yín ọ má wò sí mọ́ àwọn tó ń bọ̀ ẹ kúkú dó tàn ah, ntọ́kùnrin pé kí ló kùn náà rọ̀ mí sè bọ́ bá sọ lọ́run tó bá ní pọ́ lọ́yọ́nú tẹ́yìn ẹ̀ bá rí bákan fún ọ máa tó sàrẹ̀ alhamdulillah pé ọmọ wa dáa ìwọ rí bí wọ́n gbé jẹ ọbẹ̀ tó dùn láyé tó ju ọbẹ̀ yẹn ọ̀kan kan sẹ́yìn ah ṣe rírí ọkàn o ah pé yàn fẹ́ jẹ ọbẹ̀ tó dáa yóò láta àtẹ́kù àti iyọ̀ àti ẹran àti gbogbo tí wọ́n ní. gba àwọn àdáwà àti sáà. ẹnìkan tí wọ́n kó gbogbo kínní ìjọ ní tútù tútù kò ṣeé jẹ bá nǹkan gbádùn ẹ̀. bàbá géètù lè fi ṣe. nígbà tí iná tó ń rẹ̀ jọ wà yájà ní lọ́wọ́ adìyẹ tó dùn. torí owó tá a fi kó jọ náà owó tá a fi kó kínní ìjọ náà àwa náà láàgùn àtórí lẹ́yìn náà láṣẹ̀ máa sunkún sí ńgbà bá ń jẹ́ bọ́m̀bà bọ́bá ṣe kiri tẹ́yẹ̀ bá yíbá kan ọlọ́run fẹ́ yóò pé ni ebi wọ́n ká dùn ọgbẹ́yìn ẹ̀ fún ẹni ẹ mọ̀ jáwó yẹn nítòfin ní wò ní wípé ọ̀pọ̀ òṣìṣẹ́ ọlọ́run ẹ̀yìn ẹ̀dí bá kan fún ọ fine ṣé gbogbo àwọn tí òṣìṣẹ́ ọlọ́run láyé wọn dàbí wọn ṣe fẹ́. kò rí bẹ́ẹ̀. pé nígbà wọn òṣìṣẹ́ ọlọ́run yẹ ìgbàgbọ́ bá kù sí ọmọ pé àwọn tí òṣìṣẹ́ ọlọ́run ni wọ́n gbádùn ayé ṣé wàhálà wọn sótó ti wá kò tó ibẹ̀ wà sí ibi irun tí a mọ́ àwa ibi irun tí a mọ́ ibà ní fọ́ọ̀mù agbẹ̀sán ìyà tí ń jẹ mú mi ní ògbé òsì tó ń ta mú mi ní ògbé àsìkò tí ó gbẹ̀sán rẹ̀ ní ètò ìyà tí ń jẹ mú mi ní ògbé àlósì tí ń ta mọ́ mi ní òde àsìkò tí ó gbẹ́sàn rẹ̀ ní ètò àsìkò tí ó gbẹ̀sàn rẹ̀ ní ètò ìbò ni ọlọ́run ìbò ni wọ́n mọ̀ tó lọ ń bọ fi pàmọ́dà ní máa ń pé ní máa ń sọ wípé òòsà wọn ńgbà tílẹ̀ wá dàrú báwọn ní àbúṣọ àbábọ́ta ní máa ń pé alu ubalu, alu ubalu, alu ubalu, alu ubalu. ìtumọ̀ ẹ̀ ní pé òbálù ọ̀gá òsà wọn pé ńlọ́gá ọmọ yìí àbí òborí ọmọ yìí lónìí ohun yìí òun ẹ̀nẹ̀ ohun yìí ilẹ̀ ti dáńtò tọ̀ ha anabi wa sọ̀rọ̀ sallallahu alaihi wasallam anabi lẹ́yìn tẹ́ ẹ bá wà ibi ọba wà ọ̀nbẹ nínú àpáta ní ìsinú bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ ńbẹ́ máa sọ pé Allahu a'la wa ajallu Allahu a'la wa ajallu Allahu a'la wa ajallu máa sọ pọ́lọ́ ńlọ́ga jù ńlọ́tọ́bi jù ah, ẹ má jẹ́ ọ sọ bẹ́ẹ̀ ẹ má jẹ́ ọ sọ bẹ́ẹ̀ ẹ má jẹ́ ọ sọ bẹ́ẹ̀ àìgbẹ́nu lọ tí wọ́n bá ti ń yẹpẹrẹ ẹ̀sìn bì kan má gbẹ́nu lọ wọn à ní kó o jà à ní kó o sọ̀rọ̀ tiẹ̀ náà gbíjà ẹ̀sìn gbíjà ẹ̀sìn gbíjà ama gbíjà Islam pẹ̀lú ẹnu abà ẹnu ló ń fi sọ tiẹ̀ wọ́n náà sọ tiẹ̀ kódà ìbá àjọga sí ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ pé àgbákọ̀dẹ̀ ní bẹ́yẹn Islam ti kọjá bẹ́yẹn sáwọ́ ẹrù bẹ́ẹ̀ ni kò rí bẹ́yẹn o hmm. wọ́n ní ẹni tí ò ti bí ẹ́ wọn bá tijú kẹ́tẹ́kẹ́tẹ́ àbí nǹkan láti gùn àgbà tí ò tijú kẹ́tẹ́kẹ́tẹ́ láti gùn náà ní tí láti rún ọmọlẹ̀. Hmm, ti kábàlẹ̀. ó ti wo parí pé bábájọ́ gàmbíṣẹ́ lọ́lọ́ ni àbí lọ́dá ẹ̀ bọ́lọ̀ tó ní ọba ní ọmọ bọ̀ síṣẹ́ lè dá ọdún uh-uh. ọ̀gá ẹ̀sà ẹ̀sà kò dẹ̀ níbẹ̀ ẹ̀sà o ìsáàbù ti kọjá bẹ́yẹn o àwọn ti kọjá bẹ́yẹn o ṣé bóun fi sàwádà ni kò ó sì sàwádà rú èèyàn lẹ́nu iṣẹ́ mọ́lẹ̀fọ́ ń pé research sọ pé ọ̀gá lọ́kọ́ sọ bẹ́ẹ̀ ní tí a kọ́ sọ rí àbí ẹ̀fọ́ gà náà ń pé rí anábì ní ẹ máa sọ pé aláwọ̀ anábì ní kùlú ibi ẹbáwọ̀ ẹ máa sọ pé Allahu a'la wa ajallu ẹjá ló wí bẹ́ẹ̀ Allahu a'la wa ajallu ẹjá sọ bẹ́ẹ̀ Allahu a'la wa ajallu ẹjá sọ lẹ́ẹ̀kan sí Allahu a'la wa ajallu bá pariwo yìí inú ọlọ́run dùn sí wa wọ́n gbọ́n sámà gbọ́n sámà ńgbẹ́ pé ọjọ́ lọ́jọ́ ọjọ́ kan nínú ọjọ́ ìjọ kan ní ìjọ dédé ọjọ́ tí í ṣe lọ́lọ́run mà ó sì tún pé àwa náà tún wá sọ̀rọ̀ débẹ̀ káà náà tún máàkì ẹ̀ kọ́lá wá sí lẹ́yìn pípò ń bí wa májà lọlẹ̀ mọ́. amina. lórí ẹ̀sìn májà lọlẹ̀. àmín. nígbèsí ayé májà lọlẹ̀. àmín. lórí àwọn aya májà lọlẹ̀. àmín. lórí ọmọ májà lọlẹ̀. àmín. gbogbo ọ̀nà rí májà lọlẹ̀ mbẹ́. àmín. la hawla wala quwwata. illa billah. ani bila sallallahu alayhi wa sallam. wọ́n ní máa ṣe gbani yẹ gbogbo nù hù lọ́ba ń pariwo lọ́ba ń pariwo lọ́ba ń mọ̀tẹ́ ń pariwo yẹn ego ego kan deni. ni kájú ká bọ́ọ̀sì ah kí tẹ̀ ẹ́ dí kan ntọ́lọ́ ń dé sí náà padà nìyẹn. lọ́la bá sọ ojú sẹ́mi tí wọ́n lọ́wọ́ bá bẹ̀rẹ̀ sí bá wọn bẹ̀rẹ̀ sí bá wọn màkì ẹ má bọ̀ sẹ́wà pápápápá àlọ́wọ́ ń bà lọ́wọ́ ń bà lọ́wọ́ ń bà ọlọ́run ẹ̀ sàṣẹ́ fún sítáǹpadà. Allahu gbogbo ogun tí ń kojú ẹnìkan kan wa lé ní tàfi wá sí wá sí bá ní ṣẹ́gun náà. àmín. wọ́n dà pé jọ yìí ìwọ náà ni hmm. lónìí náà sì ní ìwọ náà ni kì í sọ bá míì tuntun tí wọ́n ti gbapò rẹ̀ ìwọ náà ní jọ náà ìwọ náà ni lónìí ṣẹ́gun tí a náà fún wa. àmín wájẹ́ yìí rẹ̀ ọ̀dá fún wa ogun nàìjíríà lápapọ̀ bá ní ṣẹ́ tí ń dààmú nàìjíríà bá ní ṣẹ́ wọ́n láti bí ọlọ́run la hawla wala quwwata illa billah ẹjẹ́ kí wọ́n ka àdúrà kan tí ànábì sallallahu alaihi wasallam tí mo sì fẹ́ kí gbogbo wa ká má dùn àyẹn lọ lé hmm. yín kà ń tù ọ̀rọ̀ tí a wá fẹ́ sọ a wà sọ nígbà tọ́rọ̀ wá débẹ̀ yẹn wọ́n ní àìmọye èèyàn ní máa bẹ lórí ìbàjẹ́ tó ṣe bí dáadáa ló ń sì ṣe ọwọ́ bí àdúrà kan tálóyè máa ń ṣe àdúrà yẹn lọ báyìí wípé Allahumma arina al-haqqa haqqan warskuna ittiba'ahu wa arina liba wa arina libatila batilan warskuna ijtinabahu wala taj'alhu multabisa alaina fanadilla ìtumọ̀ ni pé Ọlọ́run ò fi òdodo hàn wá lódodo wá rọ wá lọ́rọ̀ ká lè tẹ̀lé a sì kí káfí lè tẹ̀lé mọ́sá sí fún wa wà á rìnà lè bá tìlà bá tìlà fi rọ́mà wá nírọ́ yá dàmà pé irọ́ irọ́ ni wá fún wa lásìkí ìṣìnà báwò bá sì jìnà sí fanásìkí ẹ̀ ọlọ́run o wà látẹ̀jì alẹ́ òmùlẹ̀ tẹ́bìsán àlẹ́yìnà má jẹ́ ó dàrú máa lójú àmín fanadí là débi káwa tó bá yìí kọ́ mọ̀nìyàn bá bá rẹ̀ níbi pé òun máa mọ̀ ètò òun ṣe máa o so kò sí tí ò lè ṣẹlẹ̀ sí ó lè mànà ó lè sọnù báwọn àmọ́ kéèyàn mọ̀ pé irọ́ ni ọlọ́nlọ́lọ́n irọ́ ni wàláì gbogbo rọ́mọ jẹ́rọ́ ni hmm. yorùbá ní ẹran tó bá sin méjì ó lè wù jẹ́ bí tí ìsìlámù wa náà tiẹ̀ lọ́nà ní ìsìn ní bí kan ní. ẹ àwọn tí wọn ẹ̀mí náà wọ́n sí rí à ń lówó náà èyàn tó lówó jẹ́ sáárì. ẹ lánàá omi ló fi sínú. wọ́n sì gbà wọn kiri yẹ oṣìṣẹ́ ìlú ọkọ̀ ńláńlá ìyẹn máa ń mọ̀ ètí sí jòdòdò báyìí ẹ̀rù pọ̀ntọ̀ nìyẹn. ti fọ fẹ́ǹsì a sọ ni pé kí iyán mẹ́sí lánà iyán ìtọ́ hmm. ma fi sínú náà kánú bọ́lọ́wọ́n bá adékí ọlá ebomi ọwọ́ ni mú kanú méjì nínú kó orí oúnjẹ tó wù ọ parí níjọ́ tó mú mi sínú tó rí nǹkan kan ọ wá rí oúnjẹ tó dáa parí lọ́dọ̀ rẹ kọ́ jẹ kọ́ jọ́nà ló jẹ kọ́ jẹ́ dá bí ọ kó di usage kan lọ pírẹ́sà ni. Oh. kágbé fún ẹ̀gá ìdíkà máa làkà máa kó pọ́sì jáde ń bẹ̀. àbí kó o mú mi lẹ́rọ̀ kí nǹkan ọmọ sí ọ kọ́ gbádùn kó o mú mi lẹ́rọ̀ ọkànnù eh. méjèèjì. àìrí ń jọ fẹ́ jẹ́ kí lọ́mọ tó wọn fi dín fún ọgán náà abẹ́yẹ sí máa mọ orí báyìí. má jẹ́ ajẹ́ tí ó pa wá. àmì ọlọ́run jàre tí ó pa owó wà jẹ. ọlọ́run àdúpẹ́ o ó jẹ́ ká wá lè sọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ ká lè wá gbọ́ ọ̀rọ̀ rẹ̀ wájú wúlò fún wa. àmín fẹ̀ǹtì ń sọ fẹ̀ǹtì ń gbọ́ mọ́sílá sọ dànù àmín mọ́sílá gbọ̀ dànù àmín gbogbo táwa náà wá fẹ́ sínú gbèsè ayé wa bá ní ṣe àmín gbogbo tí alápá ti dáwà sí tiẹ̀ ìbá ní sí tiẹ̀ náà àmín la hawla wala quwata illa billah àlejò kan náà. Eh? ẹ ṣeun ẹ dákun ẹrú ọlọ́kan wa bá mi lánàá nígbà parí tafsir ó ní nǹkan kan bẹ tóun ń lé òun kàn fẹ́ kí n kákan ṣàdúrà kí gbogbo ẹ̀yin jama bó ń sàmì Allahu Akbar kabir ó nígbà gbogbo tẹ ẹ bá sàmì pàdù àwọn ògbà ẹrú náà ń gbọ́ wa báyìí tó bá wa lé ní mo fẹ́ fọ ní májẹ̀mú kan àdúrà ńlá sí àmì làwọn èèyàn ó sì ìbá gbà wá sọ ń jàmọ́ ìpadà o ó gbà o. ọyá Manuel o. wá sọ pé àdúrà tẹ ó dàbò òsì ńlé ránṣẹ́ o pé àdúrà tẹ ẹ ṣe fún mi ẹ̀yin jàmọ́ ọgbà o bẹ́ẹ̀ ṣe ń wà wọn dèdè ní kiri yóò wọ́n ní kinní kan o hmm. tó yẹ pé kinní yẹ ọlọ́run fẹ́ nǹkan yẹ o ọkọ̀ kan ní máa bọ́ wájú pẹpẹ tí ó máa jẹ́wọ́ ohun tọ́lọ́ ń ṣe o eh. lẹ́bí máa ń gbà ìwà àbáyé lẹ́kọ̀ọ̀kan o pé kíní kan gbà tó ń sin lọ ní kíní kan ní bàbá bá yọ nínú ewu wọn pè kíní kan wọn pariwo ee ẹ wọn pè Allahu Akbar. Masha Allah. inú ọlọ́run sì dùn sí ká máa dúpẹ́ ẹni náà ìmí gbà gbàdúrà rẹ̀ ó gbà. àmín. àwa bẹ ọlọ́run yìí pé ntẹ́ni náà ń fẹ́. Ya Rabbi ntọ́ ń fẹ́. ọlọ́run. tó fi ní àbò ń ṣàdúrà ìwọ́lá pé ọ̀rọ̀ ìràwà wa sọ bá ní dẹ́ni náà lóhùn. amina. àmín. wà dá lóhùn tán mọ́ sí ní àdánwò fún. àmín àmín àmín. wà lóore fún. àmín. wà á jẹ́ kẹ́sìn rẹ̀ ò lékún. àmín. ìbẹ̀rù ọlọ́run ba rẹ̀ ò lékún. àmín. la hawla wa náà ntẹ́ni kọ̀ọ̀kan wa ntọ́ sẹ̀sẹ̀ lè fẹ́ mọ wa bá wa sí láfẹ́ bọ́ ọ ṣùgbọ́n àwọn ìwọlọ́tọ̀ adé pé lọ́la ẹ̀dá àti bẹ́ẹ̀ sí pọ̀ ẹnìkọ̀ọ̀kan náà la gbèrò ń gbà wá bí ọlọ́run wọlá pé tọ́mọ ìyá ìfowópamọ́ náà gbé wa lérò tá a fẹ́ jẹ́ àti tí ọ̀tí alọ́ntà àfẹ́ kọ́ tààfẹ́ kọ́ lọ́wọ́ ṣe fún wa ọlọ́ta ló lórí ẹ̀ tààfẹ́ bá ní ṣe ọkọ̀ fàlùbáríkà sí fún wa àwọn afẹ́ bá ní lè jìnà lékún ẹ̀sìn wa lékún ìmánì wa lékún orí wa láhàlọ́ wàlá kwata ẹ wá gbọ́n tí afẹ́ sọ ájùsàmọ́ ṣẹwà ń bẹ̀yẹn túnmọ̀ tí àwọn èèyàn sọ fún mi lánàá èmi ò rí ẹni yẹn wọ́n ní nítọ́sẹ̀rẹ̀ ni pé bílù ṣe rí tààjọ rí afẹ́ẹ̀rẹ́ pé ká má sọ̀rú ẹ̀ àmọ́ ní tí ó jẹ́ sọ ni pé ebi nǹkan jọ lọ́hùn sáfẹ́ máa ṣe èméjì tiwa ni kọ̀yẹ́ká ṣe èméjì mọ́ àti wípé wọ́n wá sọ̀rọ̀ kan parí ẹ̀ lánàá á ròyìn wá kàmìlà pé ọlọ́run ló jẹ́ káti ẹ̀ gbà pé a sọ fún yín tẹ́pẹ́ torí ọ̀rọ̀ tí wọ́n wá sọ yìí la fi fẹ́ sọ fún yín ni ó ti ní kọlọ́fín núbà wọn ṣùgbọ́n a ti gbà pé wẹ́ ká má wojú pé bílù ṣe rí ní tí a wà sí ní ìsinmi pé ájì sàmọ́ ẹgbà kínní ẹgbàgbé yẹn ẹsọ ntẹni yẹn sọ tẹbẹ wá sọ tán kẹni náà wá dìde kó tún wá tún sọ fún àjàmá iṣẹ́ tiẹ̀ ni àwọn ni wọ́n ń ṣiṣẹ́ yẹn ìmọ̀ràn náà sì wàá gbà wá tọ́lọ́ ń bá ní wọlé ẹ̀sìn ó fi ga sí ẹ̀sìn ó fi tẹ̀síwájú sí ni naam. naam uh, bisimilahi alhamdulilah adúpẹ́ fún ọlọ́run atọrọ àlékún ìkẹ́ ati ìgẹ́ ọlọ́run bá fún anabi wa Muhammad atọrọ gígùn ẹ̀mí àtàwọn láàfíà ara fún gbogbo àwọn afásúná àgbáyé bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wa mi kárí gbogbo àgbáyé àwa atọrọ ìdúró ṣinṣin lójú ọ̀nà Islam fẹ́ni kọ̀ọ̀kan kama ọlọ́run jẹ́ agúnlẹ̀ ayọ̀ ọlọ́àjọ kan ṣoṣo ọlọ́run nígbà tí mo dé lánàá ká má fi gbà wá lákòókò àfàwà ẹ̀ wọ́n pè mí wọ́n ní mo lálejò tani àyíká bàbá gbẹ̀dẹ̀ náà bàbá gbẹ̀dẹ̀ ònlẹ̀ọ́lá ni wọ́n pè mí wọ́n ní mo lálejò tá a lẹ́ni yẹn wọ́n kan ni pé àwọn oníkẹ́ni yẹn wá bá mi bóyá wọn tọkẹ nìyẹn sí mi àwa jọlọ jókòó sẹ́yìn ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn wọ́n ní àwọn jẹ́ òṣìṣẹ́ orí tẹlifíṣàn pé àwọn wá ń gbọ́ wá sí yìí àwọn ń wò pé ọ̀rọ̀ òdodo ti ń lọ láàrin yìí kódà kọjá pé kọ̀rọ̀ bí nìkan ni ọmọ pé ń tọ́ yẹ kí gbogbo ayé ọmọ gbọ́ ni. <laughs> wọ́n ní kọ̀rọ̀ ọmọ mọ́dá níbí kódà kọjá pé irú ọ̀rọ̀ yìí ibi náà ni ọmọ wọ́n nítorí pé àwọn táwọn ń ṣiṣẹ́ lórí tẹlifíṣàn àwọn ń rí oríṣiríṣi nítorí pé àwọn èèyàn tí wọ́n ń sponsor níta pé ọ̀pọ̀lọpọ̀ wọn wóróworó ni wọ́n ń wí owó ńláńlá làwọn èèyàn sì ń gbé kalẹ̀ wọ́n ní táwọn wá rí ni pé inú àwọn yẹn ẹlòmíì wá sanwó kalẹ̀ ni kọ̀mẹ́ntì ẹlòmíì ń sọ̀rọ̀ kọ̀mẹ́ntì sponsor ẹ̀ tẹ́gbọ́n wọn kàn sanwó lẹ̀ pé àwọn wá wò pé irú ọ̀rọ̀ tí ń jáde ń bí yẹ àwa náà ti gbìyànjú rẹ̀ rí àti lo rédíò wa ò rí àti lo rédíò Ògùn rí kódà àwọn rédíò Ògùn tó ti pè mí lọ́dún yìí wípé báwo ni ṣé à ń bọ̀ bẹ́ẹ̀ situation Nàìjíríà báyìí ló ń kà wá lọ́wọ́ kó àwa náà wù wá bẹ́ẹ̀ mo fún aláwọn oríṣiríṣi àpẹẹrẹ pé bẹ́ẹ̀ kò sówó wọ́n wá ní à wípé pẹ̀lú iṣẹ́ táwọn ń ṣe oríṣiríṣi ibẹ̀ àwọn ti mọ̀ pé láàrin àwọn táwọn wò ń lẹ́yìn wọ́n lè gbìyànjú àti sponsor mẹ̀kúnnù ọlọ́run làwọn tá ń bẹ́ ńlẹ̀ wọ́n ní ogun àtàǹsẹ̀ náà mẹ̀kúnnù ọlọ́run ni wọ́n wọ́n á mú ọ̀rọ̀ kan wá tó ta mí jí tí mo fi wá wò pé ah nṣàlà pẹ̀lú bẹ́ẹ̀ sì sọ ìmọ̀ àsọ fún bàbá kí ni tá a wí ni pé wọ́n ní pé tẹlifíṣàn ní tọ̀dọ̀ àwọn thirty minutes ni ní pé thirty minutes yẹn fifteen thousand naira eh? wọ́n wá ní fifteen thousand kò pẹ́ ká dúró nìkan ni ó wà sponsor ọgbọ̀n ọjọ́ ogún ọjọ́ ọjọ́ mẹ́wàá pé a lè rí ẹni tí ó pé èmi kan a lè rí èèyàn méjì tí ó dìpọ̀ pé àwa dúró kan pé látàrí bẹ́ẹ̀ ń lò ó pé tó bá ṣe la lò ogún la a lè pé inú rẹ o èmi fi five thousand lẹ̀ bẹ́ẹ̀nìkan bá fi five thousand àwọn mẹ́ta ti kan ó ní máa wò pé ọ̀rọ̀ lẹ́mọ̀ sọ yìí lóòótọ́ inṣàlá máa gbìyànjú máa sọ fáwọn bàbá tá a bá wí máa jẹ́ kẹ́ ẹ gbọ́ gba tí bàbá wa fi máìkì ilẹ̀ lánàá tá a ṣe subhana rabbika mo wá lọ bá wọn nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí la mọ̀ gbọ́ ẹni yẹn sì sọ báyìí ọsọ báyìí ọsọ báyìí pé wóróworó ló kórì tẹlifíṣàn àti rédíò táìmì ẹ wá ní ẹni tí àwọn bàbá sọ pé ó fóònù àwọn pé ẹnìkan ń sọ wúrowúro lórí tẹlifíṣàn táàmì ẹlẹ́ni yẹn wá àwọn bàbá wa ń fi ẹni yẹn hàn mí pé àwọn aláàjì tán sọ fáwọn rèé o ó wá tó ń padà fi rinlẹ̀ fún wọn pé òun ló ń fojú ara àwọn orí tó ń fetí ara àwọn gbọ́ báyìí ìyẹn aláàjì wa yẹn ń sọ fún wọn lánàá bẹ́ẹ̀ ah, kíní kan wá wá sí mi lọ́kàn mo á béèrè lọ́wọ́ aláàjì pé ẹjọ́ orí tẹlifíṣàn àbúlẹ̀ ti gbọ́ wọn wá dákọ̀ rẹ̀ pé orí tẹlifíṣàn báyìí ni ah, wọ́n á rí i pé abawa tó mọ̀rọ̀ àbáwa tẹ̀fíyàn sẹ́yìn kan ló náà ti ń ṣiṣẹ́ wọ́n á sọ ọ̀rọ̀ mọ́ra wọn pé ara wòrowòro tẹ̀ ń sọ pé ń sọ òun náà náà lélẹ́yìí làbọ̀ àtújọ ń sọ pé bàbá mo ní tẹ̀físàn tí wọ́n ń sọ pé ẹnìyẹn lò yìí ẹni tó wá ni ti ń ṣiṣẹ́ ah. bàbá wa ni tọ́ bá rí bẹ́ẹ̀ ṣáàlà ajẹ́pọ̀rọ̀ ń gan a sì tẹ̀tún wa kan pamọ́ kọ́lọ́n bá aláàánú kó kun àkọ́sàlékún àánú ẹ lórí wa kọ́lọ́n kó bùkún ẹnì kọ̀ọ̀kan wa láàyè ká máa rí ẹnìkan tí yóò sọ pé àṣeyìn ẹni ẹ̀fí ilẹ̀ fún mi lódìdí ọgbọ̀n ọjọ́ ọlọ́run mọ́sá ìjẹ́káwa náà máa rí bẹ́ẹ̀ mo á bẹ ọlọ́run kọ́ jèmi náà ní mọ̀ ṣe kọ́lọ́n aláàánú mọ́sá ìsín rọrùn náà gẹ́gẹ́ bí tí a sọ lánàá wọ́n tún ní ó tún rọrùn náà kọjá pé lóòótọ́ bá a ṣe sọ́lá kọ̀ọ̀kan rọrùn ẹ̀ẹ́kejì tún ní pé ó lè wà láàrin wa ń bí tọmọ ẹni tó jẹ́ pé àti irú ọ̀rọ̀ báyìí ni aláàjì lágbájá wọ́n níta rẹ̀ sìn tí mo bá fi lò wọ́n báyìí kódà wọ́n sọ pé dídí ọgbọ̀n ọjọ́ ẹ̀fí ilẹ̀ fún mi ni ìpè tá a bá rírú ẹni bẹ́ẹ̀ níbí náà ó lè lọ bá rú ẹni bẹ́ẹ̀ kó sọ fún ẹ pé nǹkan báyìí ń lọ ntẹ ẹ bá lè ṣe nírànlọ́wọ́ lórí ẹ kẹnìyàn náà gbìyànjú ẹ ẹntọ́ bá nírú èèyàn bẹ́ẹ̀ òun náà lè gbìyànjú kó ká gbọ́ màá fẹ́ kí ọmọ ìyá wa tí wọ́n bá yín ọ̀ràn ìka náà wá bájà máa sọ̀rọ̀ ṣé ti wà ráǹdì. Salam. Salam. صلوا على النبي الكريم اللهم صل على محمد وسلم آمين adúpẹ́ fún Ọlọ́run àtúndúpẹ́ fọ́lọ́run ẹjẹ́ àjọ òwe láwà ní Rabbil alamin ẹ̀kejì ọmọṣàbà kí ànábì ọlọ́nkúbà kí ànábì gbogbo àwọn ará ilé ànábì ọlọ́nbà kẹ wọn bàbá wa tí mo wọ́n kalẹ̀ ó ti pẹ́ tí mo ti máa ń gbọ́rù wọn ó ti pẹ́ mi tí sọ orúkọ mi bọ̀ ó ṣeéṣe ká rí ẹnìkan tàbí ẹni méjì mo ti ráwọn ojúkọ̀ kan tí mo mọ̀ nígbà tí mo débì so ó ṣeéṣe ká rí ẹnìkan àwọn bàbá àwọn méjì tán lè ti rí mi rí so ọlọ́mọṣà jẹ́mi wọ́n gbò fún wa o àti gbogbo àwọn aládùúró tí wọn gbogbo àwọn sàbẹ̀ wọn ọlọ́mọṣà bá dúró tì yín mi fẹ́ gba àsìkò torí pé bó ṣe jẹ́ náà ni bàbá wa alájọ bọ̀tí nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi ò tiẹ̀ ní àǹfààní àti gbọ́ program ti ẹni tó ń lọ yẹn bọ̀ mo ti ń gbọ́ wá sí wọn ilẹ̀ ta sí tí gbogbo wa náà sì lè jẹ́rìí pé n tí wọ́n ń sọ ń bí òdodo ni tí gbogbo wa bá wa ń gbọ́ tẹlifíṣàn mo ti wà ní broadcasting this is my fifteenth years fifteen years meaning tí mo ti wà ní broadcasting now kí n fẹ́ ló ń bẹ̀ ni pé ṣẹ̀rí àwa mùsùlùmí ọlọ́run kò ṣàánú wa bàbá ní ká má sọ òyìnbó ni hmm? àlékún àánú ni àlékún àánú ọlọ́run kò ṣàánú wa kò ṣàlékún àánú ẹ̀ fún wa gbogbo wa náà la mọ̀ tàbá ń gbọ́ ẹ̀dàkùn ẹ̀fọ́ oríjì mi ń bà náà gẹ́bí tí mo sọ gbogbo wa la mọ̀ àwọn wáàsí tàbí àwọn mẹ́sẹ̀gì táwọn yẹn máa ń pass lórí rédíò ẹ jẹ́ kí n fi kíní kan kún mi ò gbọ́ wáàsí tẹ̀ nìyẹn but mo mọ̀ pé ṣẹ̀rí one thing with broadcasting is that tẹ bá ṣe lecture kan lẹ́nìí tẹ ai lẹ́nìí wàhálà wọ́n pè yín láti wọ́n pè yín láti Àbújá i'm very sure ẹ lè try ẹ wo bí rédíò ṣe pọ̀ tó ń bá àdánsọ we have over twenty one radio stations tẹ́nìkan bá sọ̀sọ̀ kúsọ̀ níbì àwọn kan ó gbọ́ wọ́n sì pẹ̀lẹ́ tí ò gbọ́ pé ah, ẹnìkan máa sọ báyìí báyìí báyìí so nítorí náà ni mo ṣe mú àbáyẹn wá pé àwọn ọ̀rọ̀ tí àwọn à ń sọ ń kò àwọn tó ń fẹ́ gbọ́ pọ̀ jù tá à ń gbọ́ ń bí àwọn mélòó la wà ń we are not up to five hundred even if you are up to five hundred we are not up to one thousand káwa wo iye àwọn mùsùlùmí tán wà tán fẹ́ gbọ́ gidi ọ̀rọ̀ dúdú ọ̀rọ̀ so ìdí nìyẹn tí mo fi wá síbí láti wá ṣe wá lójú kòkòrò gbogbo àwọn ìlànà tí mo là pé it's very simple gbogbo ohun tá a mọ̀ ni àwọn ọlọ́run tún ṣàlékún àánú ẹbí ọ̀rẹ́ bàbá ti sọ àwọn Christianity nítorí máa ń sábà ṣe ni idea tí mo mú wá yẹn it's very simple bá a ṣe ń wo a lè rò pé lómi ò ní wàhálà ètò tó yẹ pé nítorí pé kò gbọ́ ni ò jẹ́ kó mọ bó ṣe fẹ́ ṣe a single person can say okay i will sponsor two episodes i will sponsor three episodes how much is fifteen thousand mo ní taba tún wá wò pé bóyá ó tẹ̀ ti pọ̀ jù a lè gé kúrú bá a ṣe jókòó yìí taba fẹ́ raise fifteen taba lè raise with hundred naira each he will raise it conveniently so ló jẹ́ kí n sọ gbogbo àwọn àbá yẹn pé taba lè ṣe kínní yìí kìbá tún dáa gan a lè máa tún mẹ́sẹ̀gì yẹn a tún lè cut across a tún lè lọ ju àwa tí à ń gbọ́ níbí yìí nìkan lọ so kọlọ́nkú máṣà jẹ́ kí kọlọ́nkú túbọ̀ gbà fún bàbá wa orúkọ tèmi ni uh, Zakariyau Abdulaziz Fakile from MITV Ibadan salamu alaikum warahmatullah jazakumullahu khair naam baba naam ẹ̀dá wọ́n ní ká fi nǹkan kan kún wípé ó tún súnmọ́ bóyá rí lára wa gẹ́gẹ́ bí n tí àwọn bàbá ti kéde fún amadu tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n sọ fún wa pé ó wà lára wa ń bí tọ́yẹ pé kì í wá amadu àsìkò àwẹ̀dẹ́ ni ó fi ń wá síbí àkànnàmbà jama yìí ó náà kọ sójú bọ́ọ̀dù yẹn tá à ń wò ó ẹ̀ ń bá fẹ́ gbìyànjú àti san kankan bí ọwọ́ bẹ̀ lónìí àmọ́ gbọ́ náà lónìí náà báyìí débi pé ẹnitọ́ba ó sì tún ń bẹ lápò wọn bí ẹnitọ́ba fẹ́ gbà lọ lé léyìí tán ti tẹ̀sí pépà kélébékélébé òǹlélẹ́ kọ́ wá rí wa á fún inṣàlá. naam ẹ dákun ọ̀rọ̀ tí wọ́n sọ sílẹ̀ yìí wọ́n fẹ́ kéèyàn mẹ́ta sọ sí èèyàn méjì wájú kámẹ́nìkan lẹ́yìn èèyàn méjì náà jàmá ká sí òye tí wọ́n wá fún wa yìí naam ẹ̀dìdé ẹ̀dìdé sẹ́ naam. sallallahu alayhi wa sallam. iná. Naam. Naam. Naam. Naam. Ẹni kejì. Asulila. Asulila. Ẹ dákun. Ẹni fẹ́ sọ̀rọ̀ wọn àlọ́ spíkà ẹ dákun. Wọn àlọ́ mẹ́kì jàre. Wọ́n ní ká ṣe sùúrù ẹ jẹnẹtọ dọwọ lè lọ sí. jama ẹ jẹ agbọ ntí ẹ ní ìfẹ́ sọ. ẹ ní amúkan. àdìka sọ owó tán lọ kí. bóyá kẹ síwájú ẹ máa bọ̀ bí ẹ fún aláìka kọjá Thank you.

okay okay. àwọn tí ọmọ ìyá wa sọ ni pé àbá tí a mú wá ń pa pé ẹnìkọ̀ọ̀kan lè mú ẹ́písòdù kan àbí kéèyàn mẹ́ta dìjọ wọ́n ní pé irú àbá bẹ́ẹ̀ ni wọ́n ń lò lọ́dọ̀ Alhaji Isa Akindele pé rédíò programu tí wọ́n ń ṣe àárín ara wọn náà ni wọ́n ti generate owó yẹn wọ́n ní ọfà hundred thousand làwọn sì ń san. naam ẹnìkan lẹ́yìn ẹjọ ẹjọ Thank you àmọ́ tó ti wá tó yẹ kí wọ́n rí lọ́wọ́ wa bí o torí pé ní bẹ́ẹ̀ lẹ́sẹ̀ tó dá tó kù lọ́sùn ọjọ́ mẹ́wàá ìbí ló tó lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ kódà àárín tó yẹ pé kí ní bẹ́ẹ̀ ta ló sọ̀ láwọn ọjọ́ kan tó lè dọ́kọ̀ yà wá tá àkọ́ yà wá ń fẹ́ wà wá látọ̀ lẹ́bí lọ òkè àtàkọ́ra Naam. Oya. Oh, yeah ohun tí àwọn náà sọ náà sọ wípé kò sí tó burú ń bẹ̀ a lè dìjọ pé àwọn èèyàn tán bá ti ọ̀nà ibìkan náà wá wọ́n lè wò pé àwa kan bóyá bá pẹ̀rẹ̀ àwa kan wá látọ̀nà oríta mẹ́rin àwa o àmú ọjọ́ kan àmú ọjọ́ méjì àwa àmú ọjọ́ mẹ́ta pé kò sí tó burú. ọ̀dà ìtafẹ́ tó ń gbéyàwó ní tí. jama ẹja farabalẹ̀. ẹ dákun ìtafẹ́ gbéyàwó ní tí ẹni àkọ́kọ́ kọ́kọ́ sọ. So nípa ọ̀rọ̀ iná ṣé kílárò kílárí sí yẹ naam ọ̀dà ọ̀dà ọ̀dà ọlọ́run tó àtọ́nà lórí ẹ̀ amina lọ́la lógo ọlọ́run àwà àtàkókó lọ́la àfẹnu ẹ̀ jógìkan lọ́la Insha Allah sẹ́gbọ́ ẹ̀yin tẹ́ bá nímọ̀ràn lórí ẹ̀ ẹ̀yin tẹ́ bá nímọ̀ràn lórí ọ̀rọ̀ yìí ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹ bá nímọ̀ràn lórí ẹ̀ ẹ dúró lẹ́yìn àṣírí lẹ́yìn àṣírí ká dúró lẹ́yìn àṣírí káwájọ sọ ní ọ̀la inṣàlá à ń lọ bìkánsìn ni àbásọ́lé ní lẹ́yìn àṣírí lọ́la àwọn tó bá ní mọ̀ràn lórí ẹ̀ kájọ wá sọ inṣàlá ọlọ́tọ̀ àtọ́nà o àmín ọlọ́sà lẹ́sọ̀ lórí o sáàkùn ọlá òkèèrè inna alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu na'udhu billahi àṣàkà ẹ̀rù ọlọ́nkan ẹ̀rù ọlọ́nkan wọ́n ní ibi tí jama bá gbé ka tọ́lọ́ bá gbé ka fún jama lọ́la ọlọ́run fi àlùbáríkà sí i àmọ́ nísìn nísìn àwọn fi five thousand lẹ̀ tó bá di lọ́la bí ọlọ́run bá gbé ka wọ́n ní nǹkan sáà ń sọ ni pé kọjá sẹ́ ṣíṣe kọjá ṣíṣe ọlọ́run sọ̀rọ̀ ẹ̀sọ̀ lóore o owó náà ò ní parẹ́ o la hawla wala quwata